Yes? Come in. Ọ̀gá. Oh, sorry. Wàhálà ti ṣẹlẹ̀ o. Wàhálà bíi ti báwo? Ah, Ṣọlá Aríkúsá ti wọ ní ọgbà. Ah, Ṣọlá Aríkúsá. Bẹ́ẹ̀ni. Ní àdúgbò wo? Ní àdúgbò wa yìí. Nínú ọgbà yìí. Bẹ́ẹ̀ni. Kí ló dé? Ó lóun fẹ́ rí area commander. Èṣé mi wá ní area commander? Ah, ìgbà tí area commander ò sí láràǹdì, àwọn ẹni ká mú wọn wá sọ́dọ̀ yìí. Kò yẹ kó rí mi. Kò yẹ kó rí mi ẹ kí ló wá dé tẹ̀ fi àrẹ́sì ẹ̀ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ti ń wà látọjọ́ yìí. go on arrest her. okay sir. okay come back. dúró ọmọ akẹ́ ò gbọ́dọ̀ ṣojo wait I will be back. <laughs> ṣọlá àríkúsá mi ò kúkú mọ̀ pé wọ́n ni <laughs> ẹ kú ọjọ́ mẹ́ta ẹ sì kú bí ojú ọjọ́ ṣe rí ìran egúngún kan kì í wà láìsí ẹni tí ń kóbì fún un bẹ́ẹ̀ ni a kì í rí òòṣà tó kàn ń dá dúró láìsí àwòrò ṣọlá àríkúsá kí ló fẹ́. ọmọkùnrin kan ni àwọn ọmọ yín kó mọ́ róga ìyàwó ẹ̀ dẹ̀ ń rọbí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti tì mọ́ gadrum yìí ẹ̀yin náà dẹ̀ wádìí òtítọ́ bóyá nǹkan tó ṣe nìyẹn mo fẹ́ kẹ́ bá mi filẹ̀ tóró láti lọ báyàwó ẹ̀ báyìí. kákọ̀ yọ̀ǹda ẹ̀. bẹ́ẹ̀ni. lẹ́yìn eléyìí ńkọ́. kò sí nǹkan kan mọ́. kò sí wàhálà mọ́. <laughs> ẹ kí lorúkọ ọmọ náà. yọ̀mí ló ń jẹ́. yọ̀mí. ẹ lọ mú yọ̀mí jáde inú sẹ́ẹ̀. but what lọ́mú gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń jẹ́ yọ̀mí kó wọn jáde kẹ́ release wọn. <laughs> mo ti ní gbogbo yọ̀mí tó bá wà ń kí wọ́n release ẹ̀ ẹ̀ ah ṣùgbọ́n ṣé torí ẹ̀ lẹ́sẹ̀ wá kó àwọn jọ̀mọ́ tó tó báyìí wá. Ah, ah, rárá o àwa ń lọ ṣe fàájì tiwa ni o à ń lọ patí ni a kò ní káyà ká ràn yàn lọ́wọ́ ni o. èmi ìbáni kò kò lé tó yẹn ṣe bí bù fún mi kí n bù fún ọlọpọlọ ó kélé tí o. ṣe bóun lélẹ̀. òun ni. ẹ má jẹ́ kó bá yín lọ. kó má. ó mọ ìyàwó ẹ̀ ń rọbí lọ́wọ́ hospital ní lanlanla ó yá gbéra lọ́bàyàwó ẹ̀ á bímọ láyọ̀ o ẹ ṣe gan o àdúpẹ́ àtúmọ̀ ríra. ó dà o. àkòtúra mú ní ìgbà ẹkùn. everybody ló wà very important síjọba ṣédèmí yé yín. yes sir. òkú òkì ihò ruru káwàá ruru òun lélẹ́yìí tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan o ṣédèmí yé yín ọgbọ́n tí a wá máa lò láti arrest ẹ̀ níta òun la wá máa decide lórí nsìn èèyàn wọnú ọgbà láì mú ọ̀bẹ àdá tàbí ìbọn dání a gbọ́dọ̀ kú gèrè mú tí àgbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n tí a bá wá ní pé bó ṣe wọlé yẹn àwa náà fẹ́ mú bẹ́ẹ̀ ó wà very very dangerous tá a bá lọ kú gèrè mú gẹ́gẹ́ bí ọlọ́pàá tó gbẹ. kí ló dé. ó dà sá. ta ni. ṣọlá ni mo wà. ṣọlá wo. àríkúsà. níbo ló lọ lẹ́ẹ̀kan tó fi rí mú ṣọlá ní kúsà rèé àbí àríkúsà lẹ pé òun lè lè kópa. Sir, mo lọ prepare ni. I have to be prepared. O lọ prepare? Yes, sir. As a police officer, as a trained and dignified police officer, don't you know you must be always prepared? very right but that's the only mistake mi ìṣerú ẹ̀rí láti jọ́ tí mo ti wọ service èdè nìkan ni mo ṣe. lọ jókòó jàre. i'm sorry sir. now. ẹ sá sá aṣọ ti lọ ni. kò tí ì lọ òun lélẹ̀ kò yìnbọn pa. now ẹ lọ ìta la máa ti mú nígbà tẹ bá arrest ẹ̀ tán ni wọ́n ṣe máa pè wá lókùnrin for now obìnrin ni wá o tí a bá fẹ́ gba oríyìn lọ́dọ̀ ìjọba kí iṣẹ́ ìwà ó dẹ̀ túbọ̀ gòkè sí a gbọ́dọ̀ arrest ẹ̀ so you can go. sorry sir sorry sir ẹ jọ̀ọ́ ta lẹ́yìn sọ̀rọ̀ yìí ṣé sọlá mi wà tẹ́ ń sọ ni. ẹ ẹ àríkúyẹrí. ẹ because um, mo wà surprised ṣé sọlá tó fẹ́ ṣe ara ẹ̀ ní wọ station tá a mú tá a rí nǹkan kan ṣe sí lẹ́ni ká máa bọ́ síta ká máa lọ wá kákàkiri ìwákùwá nìyẹn. máa gbọ́ máa gbọ́ torí pé o late wọlé mo ti train wọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwa gbà òkun ò kì í wó ruru káwa ruru mm. ẹni tí ò mú ìbọn tí ò mú àdá dání ó wà very very dangerous láti kù gèrè tactics and system pẹ̀lú ọpọlọ ni wọ́n fi mú irú èèyàn bẹ́ẹ̀ oh, o ò tí ì kẹ́kọ̀ọ́ débẹ̀ oh, now you can go. Okay, sir. let's go boys. Yeah. Yeah, yeah, yeah, let's go. ọlọ́run á wa ṣe. move move ọlọ́run á fún yín ṣe o. yes sir. Yeah. yes sir. láàrin mi àti yín sá ó yẹ kẹtì ààrẹ ṣọlá tó fẹsẹ̀ ààrẹ rẹ wá. ìwọ náà kó tó lọ lé ààrẹ ṣe. ẹnu àgbà ló bí bó sí. irọ́ o ránkì kọ́ ni wọ́n fi ààrẹ ṣe ó le eh. ah, kò sí ata bó ṣe kéré tó tí ò lè tayàn lójú. òun ah, rò fún wa kí n gbọ́dọ̀ ṣojo sá. <laughs> Eh, eh, irọ́ kì í ṣojo ṣùgbọ́n ọgbọ́n tí àgbà fi ń jẹ̀kọ́ àti gbogbo ẹ̀ abẹ́ ìwé ló wà. ọ̀rọ̀ yín yé mi. Hmm. oya oya má lo ti ọgbọ́n tí àgbà fi ń jẹ̀kọ́ wà lábẹ́ ìwé o. Ah. ló ti ọmọ akẹ́ ò gbọ́dọ̀ ṣojo ó ti yé mi má sàlẹ̀ léyìí get her arrested. yes sir. afa ẹ wo wedding ta fẹ́ ṣe nínú ọdún iná la fẹ́ ṣe o ó dẹ̀ rú màmí lójú ni màmí ṣe ní kí n wá bèrè sí i pé báyà ibẹ̀ máa san mí dalẹ̀ mo ṣe wá bá yín kẹ́ bá mi wò ó torí ọlọ́run. oṣù kelòó lẹ fẹ́ ṣe wedding. oṣù kẹjọ ọdún yìí. oṣù kẹjọ ọdún yìí. bẹ́ẹ̀ni sà. lẹ fẹ́ ṣe wedding. bẹ́ẹ̀ni sà. ẹ sì nífẹ̀ẹ́ ọkọ tẹ ẹ fẹ́ fẹ́ dáadáa. dáadáa. Hmm. ẹ ti jọ wà papọ̀ yóò ti tọdún mélòó báyìí. ó ti tó ọdún kan àti àbọ̀. bí pé ká bí pé bí ọdún bíi méjì. bẹ́ẹ̀ni sà. tẹ ẹ ti jọ wà. bẹ́ẹ̀ni. Hmm. ó sì mọlé yín ẹ̀yin náà mọlé ẹ. dáadáa. Hmm. ẹ̀yin dágbé ni ọ̀dọ̀ màmí ni mò ń gbé rà. ọ̀dọ̀ àwọn òbí yín lè ń gbé. láìla òun wá ń kọ́. òun gbalé ni. òun dágbé ni. fúláàtì àbí dojúkọ mi dojúkọ. Ah, dojúkọ mi dojúkọ ni. ló ń gbé. ẹ sì fẹ́ wò bóyá bẹ́ẹ̀ ó sàn yín àbí kò ní sàn yín. bẹ́ẹ̀ni sà. ǹjẹ́ tíjọ súnmọ́ra yín rí. Ah, dáadáa. ohun tí mò ń sọ òye yín o àní pé ṣé ẹ ti jọ súnmọ́ra yín rí ló gíngìn gidi àìmọye ìgbà fà. tẹ́ ẹ ti jinra yín. bẹ́ẹ̀ni. nílé tí yín tẹ̀ ń gbé òun lọ́dọ̀ àwọn òbí yín ìjọ ti wá kí yín bẹ̀rẹ̀. wọ́n ti wá kí mi o. ẹ dá ní yàrá ti yín nulẹ̀ àwọn òbí yín. yàrá màmí ni o mi ní yàrá. yàrá mọ̀mọ́ yín òun lẹ́yìn náà mánéèjì tẹ Johnson. bẹ́ẹ̀ni sà. ǹjẹ́ a ti rọ́jọ́ kan rí tó jẹ́ pọ́kọ tẹ́ ẹ fẹ́ fẹ́ yìí tẹ́ ẹ ti jọ ní nǹkan kan papọ̀ rí ní orí ibùsùn ya yín. àfa ẹ̀wọ̀ àwa máa ń ṣọ́ màá mi ni o tí màmí bá ti jáde báyìí ẹ̀ẹ̀kan àti ṣe lẹ́ẹ̀kan lórí bẹ́ẹ̀dì màmí. láìláì láìláì láìláì. kí ló dé àfà. láìláì láìláì. ilé ìdẹ́tún sọ yẹn ń bà mí lẹ́rù. mi ò bà yín lẹ́rù fúnra ara yín lẹ̀ dẹ́rù bara yín lẹ́yìn nìkan ẹ ti ṣe orí ibùsùn ìyá yín rí. bẹ́ẹ̀ni

ẹ mú mi. ẹ tún mú ẹ mọ táǹkà epo kò ṣubú rí lójú yín kó fẹ̀gbẹ́ lélẹ̀ gbàá kí náà sì sọ gbù wọn ọ̀dà náà patí rí lójú yín tí wọ́n kó àwọn igi rẹpẹtẹ sí tí ó mọ jo búlábúlábúlá ẹ rírí ẹ rírí iná tẹ wọnú ẹ yóò ju yín lọ bọ́lọ̀ tí ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ ẹ̀ wọ̀ náà ni ẹ wá ẹ pera yín Kúdírátì abẹ́rẹ́ mọ̀ pé jà wọn kan lọ táwọn kan mọ̀ wò yín bí role model ṣé role model rèé kí gbogbo àwọn tó tẹ̀lé yín kí wọ́n sì tó tẹ̀lé yín wọnú iná po ńbọ́lọ̀ ló fáwa ń mú torí rúgudu yìí tó dàbí bọ́ọ̀lù tí wọ́n ń gbá ọlọ́run sì fẹ̀yìn ní gbogbo tó fún yín bóńbó tó sì fún yín òní kátẹ́gùn lè máa gbabẹ̀ wọlé kálàáfíà lè dé báyìí káwọn òbí tó bí yín lè gèrè yín ẹ̀yin ò sì fẹ́ gèrè ara yín òun lè wá mú irin ẹ wá máa dúró orin ẹ dẹ̀ gbé múlẹ̀ ẹ dẹ̀ dámú lú ẹ fi rin ẹ fi dámú lú. àfa ara oge náà ni. oge oge tẹ̀ ń ṣe yìí náà ni ó gbé yín yóò gbé yín wọnú náà jáàná mọ́ bó ṣe ní ẹ wọ ni ní kíni kò síbẹ̀ kò sún tẹ́ fi kun ẹ padà wọ ni o bó ṣe lè wù kó rí àwọn ìyá yín tó bí yín orí ibi tí wọ́n ti ṣètò yín tí bàbá yín àti ìyá yín ti ṣètò yín òun lẹ́yìn àtọkọ yín ti ń rúnra yín mọ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. àmọ́ ah, pé ṣé wà bẹ́ẹ̀. ṣé rírun tẹ̀yìn òrùn ra yín lórí ibùsùn yín ṣé bẹ́ẹ̀ làwọn òbí yín ṣe rúnra wọn. Ah. bẹ́ẹ̀ bá ṣe lẹ́ẹ̀mẹ́ta péré wọ́n kàn bẹ́ẹ̀dì míì ni. nínú dojúkọ mi dojúkọ ẹ lẹ́yìn àtọkọ yín tún ti rúnra yín mọ́ láì tí ìṣàdúrà lọ́dọ̀ àwọn àfáà. Ah. wípé yóò dà bí kò ní í dáa. wàláìtàláì kò lè san yín. kò lè dáa kí ló dé àfà. nítorí pé ilé ìdojúkọ mi dojúkọ yín tẹ́ ẹ ti ń gbìmọ̀ àìmọye oríṣiríṣi àwọn ẹ̀mí ló wà bẹ́ẹ̀ àwọn ẹ̀mí tí ò sì báfẹ́ ọlọ́run pọ̀ bẹ́ẹ̀ ibẹ̀ náà lẹ́yìn tí í ṣe àtọ̀sán àtalẹ́ àtòru àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn jìnnà yín wàláhì méjèèjì ó wọ̀nà ni. Ah, àfà wàláhì kí ni pẹ̀lẹ́ ń lọ. ẹ wo òtítọ́. níbo. òtítọ́ mi ò mi gbádùn kankan mọ́. bọ́ bá bí yín dákẹ́ dìde. Ah. bó o bá kúrò ń bí bó o bá jáde láì ṣe pé o jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ tán o ò ní dọ̀là. Ah, mo ti jòkó. orí gbẹ̀gbẹ̀dẹ̀ mi. mo fara mọ́. wọn ti ṣègbéyàwó wọn ti kúnlé kan náà kò sí nǹkan tó fà á ẹ ẹ bẹ lọ́run síwájú ni ẹ mú kan. àfa ẹ má jẹ mú kankan ẹ wo ilé tí mo ti mú yẹn gan-an àyà mi jẹ ló ń já. o ò fẹ́ sọ tí mo fẹ́ sọ. Ah ẹ máa sọ mọkàn um, ẹ wo mi ò mú kankan mọ. o ò mọkàn mísìmìlà mísìmìlà wọrọ ó dò náà ni bí ìwà àtọkàn bá tún kunra yín mọ́lẹ̀ kẹ́ ẹ súnmọ́ra yín orí ibi tẹ́ ti súnmọ́ra yín lẹ́ẹ̀ tí mo jóná lọ. Baby. Yes. N gbọ́ kí ló ṣẹlẹ̀ ní ọ́fíìsì ilé ni tó ti sọ fún mi. Kò sí nǹkan kan. Nothing. Really? Yeah. Mm. Mm. <laughs> wọ́n ní ṣọlá aríkúsá yọ sí yín lójijì lọ́fíìsì and you guys couldn't do nothing about it. lóòótọ́ ni ìwọ náà mọ̀ wípé bẹ́ẹ̀ bá ṣe fò kọ́ la ṣe ń sọ òkú ẹ̀ a ò lè ṣe báyẹn arrest ẹ̀. Hmm. ìyàwó mi ìyàwó mi ṣé ìwọ náà ti wá rí i pé iná tí ò ṣe gbámú ni ṣọlá rí kó sá ni ah. she is invincible you can't catch her ìwọ ló understand gbogbo wọn tó wà lẹ́yìn sorry bóyá kò drop case yẹn or even resign there are several other jobs that you can do please please. but ifemi, mi ṣọlá arékùsà tá à ń sọ yìí èèyàn bíi ẹlẹ́ran ara bíi tiwa báyìí náà ṣọlá arékùsà ah. but why why ó kàn jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀ look strange sí mi somehow torí gbogbo bí mo ṣe ń gbìyànjú láti mọ ibi tó ti jáde wá àwọn fámìlì ẹ̀ tàbẹ́nì kankan tó súnmọ́ mi ò rí trace rárá èèyàn bíi tiwa náà ní ṣọlá náà ṣé o máa tẹ̀lé mi lọ sínú yàrá ni uh, if you choose to stay back alone be my guest. ta ni ń jẹun tájá ń jùrù ta lẹni tó ń jẹ́ Ṣọlá Aríkúsá níwájú èmi adífálà tí ń takú láyà èmi ò lóògùn lẹ́yẹ èmi ò lẹ́yẹ lóògùn abàdó wẹrẹwẹrẹ ńlẹ ṣìgìdì lẹ́yìn ilẹ̀kùn èmi arígbóngbó paná orí wòmí ifábíyì ìwọ náà kókú òkú òkéré Ṣọlá Aríkúsá níbi táwa ti ń takú láyà ó wá fi ẹsẹ̀ ara rẹ̀ ó fi rìn wọ àgọ́ yín wá kí ló dé tẹ́ ẹ̀ lè dé mọ́lẹ̀ kí wọ́n ṣe bọ́ ṣe ṣe ń ṣojú. bámi ẹ̀dùn ní sọlá rí kúsà kò ṣe é fọwọ́ kan kò ṣe é gbámú ẹ wo àwọn tèmi gan bá lẹ́nu iṣẹ́ yẹn wọn ò tó bẹ́ẹ̀ ah! ṣé kí n má parọ́ fún yín nígbà tèmi fúnra mi fojú rí mo họ̀ ni. mọ mọ mọ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ mọ́ fàdàbà wíta tí ò rò ọ̀pọ̀ lọ́ọ̀jọ́ kọ̀ǹkọ̀ ewé ìgbà òjọ̀gbá ti gba òjọ̀gbá bẹ́ẹ̀yàn bá mọ́pọ̀ lọ́tí òjò kọ̀ọ̀kan àjùlẹ̀ ni ta ni ń jakú arapa níwájú akúyanyan ta lẹni tó ń jọ́ de apẹrin níwájú ọdẹ apààyàn ta ni ń já látakò níwájú alátàpá ọwọ́. ó gbórí yín ọ̀hún bí kú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ ọ̀tọ̀ ni wọ́n kà tiẹ̀ kún rárá o ikú kì í pẹ̀tà lójú ọ̀ràn ikú ò gbọ́dọ̀ pọ́ máa wo ikú tí ó pa ọ́ lójijì ó dòkèrè ó dinú ìgbẹ́ ó rẹ̀ wọ̀ sí ìwọ ó yìí ìbọn máa wo ṣọlá àtúnṣe náà o ó dàbí ìbọn máa wo ni o. ìbà olúbíkin tó kọ́ jáwé ìbà ọ̀sán ìbíkin tó kọ́ wagbò adífá ńlá ló foró olẹ̀ wọ́gbọ̀ngbò ó ní orí fárí kéńgé àgùntàn awo mẹ̀sàn ládìrúkù mo wá pè ọ́ lónìí yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà àtẹ̀wé àtàgbà ní sápẹ́pẹ́ fún lìlí ìjó ẹ̀yin lẹ ṣèlérí ẹni tó bá fẹ́ rú mi lójú ẹni kí n pè yín ẹ jẹ mi ní òtẹ̀mí ìlú ti fẹ́ dàrú o mo wá pè ọ́ kó o jẹ́ mi lónìí bí n bá pìyọ́ tó o bá jẹ́ àjẹpọ̀ òdewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ bí n pìyọ́ tó o bá jẹ́ ó dàgùn tó jẹmọ̀jẹmọ̀ ládìí ìrúkù bí n bá pìyọ́ tó o bá jẹ́ kò da láàmú tí ń jẹ lẹ́bàá ògiri ládìí ìrúkù o. Ah! mo dúpẹ́ ẹ káàbọ̀ ẹ kú rìn ogun ti yọ̀dà o ẹni ogun bá pa àpagbèsì mi ẹ̀yin lẹ ṣèlérí fún mi pé kí n mọ́ ọ lọ́wájú ẹni gbogbo ogun wájú lẹ ti bá mi ṣẹ́ ẹni kí n mọ bẹ́ṣù bẹ̀gbà kí n mọ wẹ̀yìn ẹni ẹ̀ ń bẹ lẹ́yìn mi ẹni àtọ̀tún àtòsí lọ́wọ́jà Ṣàngó ogun ti wá yọdà báyìí o kẹ́ ẹ wá gbà mí o lọ́wọ́ Ṣọlá Àríkúsá ó ní bo ni wọ́n gbé gbà ó ní ó kọ̀nà tí wọ́n gbà yọ ó ní kú bí wọ́n ṣe tẹ̀ tí ó fi lẹ́mọ ó ní kò sí ọ̀nà tí wọ́n gbà lù tí yóò fi dún mo wá ní mo ní yín gbẹ́jọ́ o ẹ̀rí pójú tì yín bí n bá lè mú. àdìfárà. Hmm alágbára lọmọbìnrin tí o dárúkọ yìí lóòótọ́. mo mọ̀ pálágbára ńlá ni. àmọ́ àti ṣubú rẹ̀ kékeré báyìí. mo jẹ́rìí yín. ẹ lọ wá ṣíìdì kan tí ẹ sọ ní ṣọlá àríkúsá ẹ mú aṣọ pupa àwọn ayé ẹ ó fi dì àdín lómi ìgbín ẹ bú òṣà ìdí èṣù hmm. ẹ ó máa tọ́sí lórí fún ọjọ́ méje ní ọjọ́ keje kẹkàn gbogbo agbára odò mi. lẹ́yìn yín ńkọ́ àdín omi ìgbín àtẹ̀bù ìdí èṣù ṣé bá a bá ti ṣèyí òun fòdì ní ọjọ́ méje ipa rẹ̀ pin lọ́dà kò burú mo dúpẹ́ lọ́wọ́ yín ah. o ṣeun èmi náà ní fi yín lẹ̀ nígbà kankan bólóògùn ti pé kí n sa ni wọ́n sà ó sì dá mi lójú pé yóò jẹ́ bó ti yẹ ó jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun. ìwọ kọ́ ni arówó ń lé rán wá kó wá pàyà mi àti àbúrò mi mi ò o mọ mọ ok owó tẹ lọ gbàdà. owó owó wà wà fẹ́ ran ẹ níṣẹ́ kékeré kan. ẹran mi máa jẹ́ ṣe ẹran mi. bó ni yẹ́ ẹ̀ ń gbé. wọ́n wà village village náà ń gbé. pẹ̀lú irú iṣẹ́ tó ń ṣe yìí o ò lè gbálé fún yẹ ẹ lẹ́kọ̀ọ́. rárá o rárá o mi ìfẹ́ kọ́ mi ìfẹ́ kọ́ mo ṣe tí mo ṣe ni. gbogbo ṣe ń gbọ̀n bíi jẹ́lì ọkùnrin ní ọdẹ níbọn lọ́wọ́. okay wàá kúrò bí ń sìn wàá lọ síbi tí ìyá ẹ wà wàá lọ pa ìyá ẹ ìwọ tó bá ti pa ìyá ẹ tán ìwọ wàá pa tó bá ti pa tán wàá pa ó yá ẹ jọ̀ọ́, mo lọ́wọ́ ẹ̀ ṣe rí ìrànlọ́wọ́ kan lè kàn máa ṣe fún mi ẹjọ́ ẹsẹ̀ náà ìdílé ẹjọ́ kan máa tẹ̀lé ẹjọ́ ẹ má tẹ̀lé lọ́wọ́. mi ò ní business kankan pẹ̀lú ẹ̀yin méjèèjì àmọ́ mo mọ̀ pé ojú á tún ra rí. let you know That I don't care what you say. So I'm gonna let you know that I don't care what you. Mami. Bàbá. Ládi. Ládi. Kàjọ́ mo ti rí ọmọ. Wẹ́ẹ̀ fọwọ́ ayé kí mi. Kí mọ̀ mú ṣe ọ́ bímọ kàn ń ṣe bímọ ni. Ẹ Ládi, mo kò ṣe kò ṣe sí mi ọlá sọ́kùn ọ̀ Ládi. Kò ṣe sí mi. Wẹ́ẹ̀ fẹ́ kí mi. Kàjọ́ mo ti rí ọmọ hàn bẹ́ẹ̀ ṣe yẹra o dear hmm? ẹ rí surprise mo rí ń sìn mo máa ń gbọ́ rédíò máa ní wọ́n ṣe nípa àwọn olè wọ́n ń rọ̀b ní báǹkì kan lọ́wọ́lọ́wọ́ báyìí ibi bá wọn dà pé kí lẹ́yìn ṣe ń bí ah, ẹ má jẹ́ kí lu ìbàjẹ́ kí lu ṣẹlẹ̀. ìgbélé sọ́jà rẹ̀ ṣùgbọ́n bàbá mi ni gbọ́ dọ́tun ọlọ́run kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe é gan-an ṣọ́rọ̀ pé ti tèmi di ni ó jẹ́ ti sọ fún ẹ bí mo ṣe gbọ́ pé wọ́n lọ rob ní báǹkì yẹn báyìí mo ṣe kí ni mo fẹsẹ̀ fẹ́ kó lọ́fíìsì ni bẹ́ẹ̀ ni nítorí pé ó ṣe é ṣe kó jẹ́ pé ṣọlá àríkúsá gọ́gọ́ òun ló tún gbọ́nà mí yọ hmm. ó dẹ̀ ti wọ́n wá pé níjọ́ tóun bá tún bá a pàdé jọ tó yọ lọ́hùn ṣé bí mo ṣe ń tọ́jú àwọn ọmọ tàbí kò pé ẹ̀ àbí mo ṣe jókòó mi jẹ́jẹ́ tí mo ń jẹ fúrùtù yìí kò pé ẹ̀ ṣòrí ṣọlá àríkúsá yẹn I feel àfilẹ̀ for now jẹ́ kó operate kó ṣe yàlàyé lu kó ṣe anything tó bá wù láàrin ìlú let's give her time. díà. farabalẹ̀ tó bá ti tó àsìkò tí ìjọba máa mú àwa yà á mú but for now filẹ̀ ṣùgbọ́n. díà ọmọ akínkan kì í ṣojú o ṣebí dáàdi yín wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n máa rú yín lágbára ní alágbára làwọn náà nà òótọ́ kẹtẹ wà ní pẹ̀sọ́lá àríkùsà ni ṣé yìí ń sáfóbìnrin ni. why? kí ẹ dá mi lóhùn kí n gbà. mo ní kórìí èwò pé o ní ìdí ọ̀gẹ̀dẹ̀ gbà. èmi ò jẹ́ o. lọ wo oúnjẹ fún mi ní kíṣìn. ah ìyá wẹláyè ẹ ti di coward. èmi ni coward ṣé ọ̀pọ̀ ọ̀rọ̀ yẹn dùn mí èmi ni coward. bí ọtí lọ fèsì ṣọlá àdìkúsá dẹ òpònú. madam <laughs> ẹ ní sùúrù ẹ calm down gbogbo ẹ la máa yanjú ṣe gbọ́. Eh, eh, eh fọláṣọ báwo ló ṣe ṣẹlẹ̀. bíríkì ṣé ayé mi ò ti tábà ẹ níbo ni kì í ti bẹ̀rẹ̀ tówó yẹn bá lọ tèmi ti tán nìyẹn dádúró kárí àti mo ti bíúdì ẹbí tí mo bíúdì ẹ̀jẹ̀ yìí kí ni kì í ṣe báyìí kí ni kì í ṣe what do I do. but ṣé ó dá àwọn ènìyàn mọ̀ ṣá. of course mo dá wọn mọ̀ mo dá wọn mọ̀ a ní wọn lórí CCTV gbogbo wọn. obìnrin wà láàrin wọn. yes obìnrin kan wà láàrin wọn you know three guys obìnrin kan obìnrin yẹn ó kúrú mọ́lẹ̀ báyìí ó ní àwọn ìtàn ńláńlá báyìí ó kó kiri ó wọ kíní kékeré kan báyìí you know ó wáyà tààtú sí gbogbo ara ẹ three hundred and three hundred and three guys. I'm gonna let you know that I don't care what you say.

ṣọlá nítorí mo mọ ìwà burúkú àti ìwà ìbàjẹ́ tó ti hù sẹ́yìn ìdí nìyẹn tí kò ṣe lè sọ̀rọ̀ rárá látijọ́ ta ti ń bá ọ̀rọ̀ ẹjọ́ ìbọ̀ ṣe ló sọra rẹ̀ di olóńdì bàbá odi mo rọ̀ yín kí ẹ ṣe ìdájọ́ bó ti tọ́ àti bó ti yẹ ẹ ṣe olúwa mi. agbẹjọ́rò fún olùjẹ́jọ́ ǹjẹ́ o ní ọ̀rọ̀ kan tàbí méjì láti sọ sí ẹjọ́ tó wà níwájú wa. mo kàn fẹ́ rọ ilé-ẹjọ́ yìí wípé kí ẹ ṣí ojú àánú wo olùjẹ́jọ́ mi lótìtọ́ kò sọ ọ̀rọ̀ kan láti ọjọ́ tá a ti ń bá ẹjọ́ yìí bọ̀ nítorí pé ọ̀rọ̀ yìí kàyéfì ló jẹ́ sí i nítorí pé gbogbo ẹ̀sùn tí a fi kàn yìí kò mọ́wọ́ kò mọ ẹsẹ̀ ń pẹ̀ mo fi àsìkò yìí rọ ilé-ẹjọ́ yìí wípé kí bá mi ṣíjú àánú wo olùjẹ́jọ́ mi arábìnrin olúṣọlá àríkúsá kó máa lọ láyọ̀ àtàlàáfíà ẹ ṣé olúwa mi. Hmm. ọ̀pọ̀ ènìyàn ni kò mọ irú ènìyàn tí arábìnrin olúṣọlá àríkúsá yìí jẹ́ èmi pàápàá kò mọ irú ènìyàn tí ó jẹ́ ṣùgbọ́n bí ẹjọ́ yìí ṣe ń lọ àti nínú àwọn àkọsílẹ̀ ó fi yé wa wípé ọmọ tí ẹkùn bá bí ẹkùn ló máa jọ èyí fi hàn wá gbangba dájú wípé gbogbo ìwà burúkú tó wà lọ́wọ́ bàbá rẹ̀ gbogbo ẹ̀ ló pé sí ìwọ náà lọ́wọ́ fódì èyí èyí ni ìdájọ́ mi. ọ̀gbẹ́ni. kọjá ara wọn láéláé ìwọ àti ẹ̀wọ̀n owó ẹ̀yìn lẹ́jọ́ máa kú pọ̀. What are you doing? ti gungi o ti ré kọjá ewé ó ti jẹ̀gbín jẹ̀kara wọn ó ti rópin ọbẹ̀ nítorí pé bí gúnyangúnyan bá ń gúnyan nínú odó jìnnìjìnnì á mọ́ gbalẹ̀ kankan jìnnìjìnnì ayé mú ọ látòní lọ o gbogbo agbára tí ń bẹ lára rẹ kó domi àdín rèé o nítorí àdín tó o pé kí n fún ṣìgìdì òun ni mo ti fún yìí o ohun tójú aláìmoore ń rí kojú rẹ̀ ó rí báyìí ó ti rí bẹ́ẹ̀ o ó gbà bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ o. ẹ ṣeun mo ti rí seven hundred and fifty thousand naira ẹ ṣeun gan ìbùkún ọlọ́run mo wà pẹ̀lú yín títí láéláéláéláéláé lẹ́ẹ̀mọ̀ ọ̀gá ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ ẹ gẹ́gẹ́ bí mo ti sọ fún yín ẹ jẹ́ kó jẹ́ bí àárọ̀ o ẹ bí àárọ̀ ni ó pẹ́ jù aago méje méje ẹ ẹ ń gbọ́ ẹbí méje àárọ̀ òun ni kẹ́ ẹ ti ṣe ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ṣe gbọ́ ẹ wọ́n tún pè é padà wọ́n pè é padà ẹ ṣeun gan o. ẹ káàsán sá. ìbílẹ̀ ń bọ̀. bẹ́ẹ̀ ni sá. ẹ mọ̀ èèyàn kan bí. <laughs> bẹ́ẹ̀ ni sá. tani. Rukayat ni mo béèrè sá ọ̀gá iléeṣẹ́ yìí ni mí sá. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé mo bọ́ pọ́ so reason yẹn tí mo fi wá ní kí n wá béèrè ẹ̀ ń lé kí n lè ṣe hẹ́ẹ̀ ló sí kí n lè mọ bí ẹ̀ ṣe rí. ọ̀gá ebi tí rúkà ọmọ tèmi tí n ti ń ṣiṣẹ́ òun lẹ́yìn. bẹ́ẹ̀ ni sà. láìláà mùsùlùmí ni yín ni àbí àwọn ẹlẹ́sìn ti bí. Ah, mùsùlùmí ni yín. láìláà ìlàlà àwọn òbí yín ńkọ́. Ah, wọ́n wà sà. ibo náà wà wọ́n wà wọ́n wà okay. wọ́n wà láàyè. exactly sir. wọ́n sì lójú wọ́n sì ń wò yín bá ayé yín sì ń bàjẹ́ ayé ń bàjẹ́ lójú ẹ̀ bí wọ́n sì ń wò ọ́ ìwọ lọ̀gá bí iṣẹ́ ọmọ tèmi ló múra bó ṣe múra ìwọ mùsùlùmí kí ni káwọn èèyàn máa wò lára rẹ pẹ̀lú aṣọ tó wọ̀ yìí bí bàjẹ́ ọwọ́ ẹ̀ bá já bọ́bọ́ ọba fẹ́ mú kọ́. bọ́sà nǹkan. ìbọn rèé Sai, take it, take it easy now. Ní kí ni? Ah, take it easy, insult mi nìyẹn. ah. orí rẹ̀ ò pé. Mo ò pé nǹkan sí ọ. Alájí ọ̀gá mi lélẹ́yìí. Insult lẹ fún mi now. Rukayat, ah, mi ò mọ̀ pé bílì ẹ̀ ṣe rí lélẹ̀. Oh, stop! Ah, mi mọ̀ pé bílì ẹ̀ ṣe rí lélẹ̀ jọ. I don't want to see you in my office again. No, just wait, sir. What is that? kí n sọ fún ọ, bí wọ́n bá bí ọ̀dà, mo ní tó bá bí ọ̀dà kí n tún rẹ́sẹ̀ ń bì. want ti I want tó ní ọ, tí wọ́n wù ọ́ táyé rẹ̀ bàjẹ́ lọ báyìí, tí wọ́n ò sì sọ̀rọ̀. Gbogbo yín pátá ẹ̀ wọ̀nà ni, ẹ̀ gbóná tẹyin tẹyin ni. Ṣé mo rèé? Ọmọ kan ni mo bẹ̀rẹ̀ tí mo wo yìí, gbogbo ẹ̀kọ́ ni ìfa aláfa gbogbo fáyà kunkun ẹ gbogbo ẹ̀kọ́ là ń rí. alájí àṣìbáyé mi jẹ́ ọ̀rẹ́ mi ẹ wọ̀nà ni fọ́ tí bá tún gbọ́rọ̀ lẹ́nu ẹ tí bá tún gbọ́ há lẹ́nu ẹ ó mú kan bí. àǹtí àǹtí. wọ́n mi. alájí alájí kí lọ́gá mi ṣe tẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ tí wọ́n ń sìn. láti èní lọ mo sọ láti èní lọ mi ò fẹ́ rí ẹnbí iṣẹ́ mọ́ nígbà tó mọ mùsùlùmí òdodo tó múra bó ṣe múra yìí gbogbo lákùfà kún gbogbo ara rẹ̀ ó là ń gbogbo kún fàyà kún ẹ̀ ló dúró tótótó yìí mi ò gbọ́dọ̀ rí ẹbí sẹ́ẹ̀ mọ́ o ò ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ o ọ̀ǹtún ló mọ̀ wọ́n bí ọ̀ǹtún ni wọ́n lọ ra wàhálà tó pọ̀ rẹpẹtẹ ó bẹ̀rẹ̀ sí ní wọ́n ọ̀ǹtún ni àwọn iṣẹ́ pọ̀ ńlẹ̀ tó ṣe mi ò gbọ́dọ̀ rí bí bí bí bá bí bá padà rí ọbí sẹ́hùn ó mú kan bí ó mú kan ayé ẹ̀ bàjẹ́ nù wàláì. bá a bá dájọ́ ọjọ́ apẹ́ bá a bá dágbà ìbá kò ní òní la dá fún ṣọlá aríkúsá tí gbogbo agbára rẹ̀ tó domi lónìí ó rí mi wò bí ìran. tó ṣọlá aríkúsá ṣé ìwọ náà ní ojú báyìí lọ àwa ti wá dé lónìí adé àwa làlújá mo dé mo wá mi gbòòrò tìtìtìtìtì ẹnìkan kì í gbá ṣọṣọ lójú àìpó rẹ̀ mọ́lẹ̀ iná tá a bá dálẹ̀ tẹ́yẹ egun ẹyẹ mi là fi sùn látòní lọ gbogbo ìlérí rẹ sọmọ mi ìlérí rẹ sáwọn ọlọ́pàá ìlérí rẹ sáwọn aráàlú ó dò tó bá ń tẹ́ ó dò fún lónìí o kèrègbè òfìfo òkú àṣedànù ṣọlá àríkúsá òkú àṣedànù látòní lọ. nǹkan náà ó kárí àtẹ̀pá àtẹ̀pá ní àtẹ̀pá ní ìṣọlá aríkúsá ló ti kán méjì ń. gbogbo agbára ẹ ti pín báyìí. kò ságbára kankan tó ní mọ́ àfi bí ò bá sáwọn tó láyé níjókòó mọ́ mo sì mọ̀ pé wọ́n ń bẹ níbẹ̀ àwọn òṣòro mọ̀nìgà àwọn atoríjàpá àti káyì hmm? wọn bá tá pé ó ṣe ni ó ṣe ó yá ká lọ kó wá lọ́dọ̀kùnrin. ṣé ẹ ti repo ẹ ti fill tank. bẹ́ẹ̀ni ma bọ yeye ṣé kò sí nǹkan kan torí ojú yín tí mò ń wò yìí kò rẹ́rìn rárá mà mo dẹ̀ ti ń ṣàkíyèsí yín látara. kò sí nǹkan kan màá bá yín láìpẹ́ ẹ máa lọ sínú mọ́tò ìwọ tọ́ èsì mọ́tò yẹn sílẹ̀. èmi ti ń lọ ń tèmi. <laughs> ẹ̀yin ti ń lọ ń tiyín so ẹ̀ ń lọ síbi iṣẹ́ dandan tẹ́lẹ̀ mọ́ condition tí kejì wà nínú ilé yìí. Ah, kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí ṣé mi mo fẹ́ tọ́jú kejì ni mo ṣáà ti fún ẹ lówó pé kó rògùn fún un ah, tí yóò bá dẹ̀ bá ẹ lọ sọ́sítù náà owó tí mo fún ẹ á tó náà èmi láti lọ síbi iṣẹ́ kò dẹ̀ sí nǹkan tó máa dẹ̀ mí dúró. Eh, eh, ẹjẹ́ rẹ̀ ń lé ẹjọ́ ìrora ẹni iṣẹ́ máa gbòjẹ́ ní èèyàn lọ hmm. àgbàdẹ ti gba promotion báyà ẹ̀jọ́ ẹ̀yìn inú ilé yìí mọ́. I see àtìgbà tí mo dẹ̀ ti gba promotion ìwọ náà ti gba promotion nǹkan tó ń jẹ àti nǹkan tó ń wọ̀ nínú ilé yìí torí bó ṣe ń jẹ turkey ló ń jẹ ẹja bó ṣe ń jẹ ẹja tútù ló ń jẹ panla bó ṣe ń jẹ panla ló ń jẹ ìgbín gbogbo ẹ pátápátá ẹ̀kẹ́ yìí ló kún sí ah, ah, mi ti mẹ́nu lé pé ẹ eh, ẹ wọ́n ń ṣe kíní lẹ́nìí a máa ṣe twenty five thousand wọ́n ń ṣe kíní lẹ́nìí wọ́n máa gbogbo ẹ̀ ló ń gbà o wo as far as i'm concerned not a law. wo ẹ lè lọ ẹ padà wá bá mi bí kí á fún mi ní aṣọ wẹ́ẹ̀dì ọmọ ọ̀tọ̀là bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀yin ìka yìí. mo fẹ́ mo fẹ́ gbowó gbowó gbowó gbowó kí ló mú gbà kí lè àǹfààní ta fi ní promotion bí torí mi náà ni. mẹ́ta kò bọ́lẹ̀ kò cooperate pẹ̀lú wa ń sìn bí bẹ́ẹ̀ kọ́ wá. bí bẹ́ẹ̀ kọ́ kí ni kí ló fẹ́ ṣe wọ́n ní ejò tó bá ń lo òde ìjà kò gbọ́dọ̀ gba ojúde ìjà lọ kọjá sọ fún àwọn boys ẹ àti ìwọ kí ẹ má yin ìbọn kankan kẹ jẹ́ kí n máa lọ tètè mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ fi ẹ̀mí ara yín ṣòfò. ṣọlá àríkúsá ó better, you get down on your knees else wàá fi kú ṣèfàjẹ́. ṣọlá arífúsá ah, akíkanjú obìnrin tó ń da igba ọkùnrin láàmú. ẹni tá a pètè pèrò pé ká da ojú ẹ̀ bolẹ̀ pípele ló pele sí. yéèyé o. wọ́n ní labalábá tó bá dìgbò lẹ́nu. aṣọ àpàdé rẹ̀ wọ́n ní ọjọ́ ọjọ́. Oh guys, fire! Fire! Shut up. Panik h ế sókè dìde dìde rọjú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọjú rọjú rọjú rọjú rọjú dìde rọjú ó yá gba ilé rọra mú bó o bá ti mú tán báyìí ṣákáṣáká lára kí ó dà ẹ̀yìn àmú iṣẹ́ léègbín ó kárí àrùn onífọ̀dẹ̀ rẹ ṣebùgbé egungun rẹ ó le báyìí kò sí bí wọ́n ti ṣe ìwọ ni ẹnìkan ìgbàkàtà lọ́wọ́ akitì àìgbálẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ kò sí bọ́n ti lè wù kọ́ ṣe tó ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ títọ́ ọmọ ẹlòmíì bó ti wí ìwọ ló jẹpo gómìnà ọ̀hún ìwọ ni ó tiẹ̀ ti jẹ́ ó ti débẹ̀ báyìí dákun arábìnrin mi ọmọ mi ni ọmọ bíbí inú mi ni yóò jẹ gómìnà ẹnìkan tó wá nóun fẹ́ jẹ mo ní kò ṣeé ṣe ọmọ mi ni ó jẹ ìdínú ìtọ́jú rẹ̀ tí mò ń ṣe ni ò jẹ́ rójú rí ọ pò ń bẹ́ ń dúró gbogbo ilé ńkọ́ ẹ kú tọ́jú. ó jàre. wọ́n ní kú ọmọ ló ń payé talẹ̀ bílẹ̀ náà bá pa kò burú jù. èmi rèé o. ta ni ọ. èmi ṣọlá àríkúsá tẹ̀ ń pè rí ẹ̀. ṣọlá àríkúsá ìwọ rèé làjá rẹ wá wọlé tẹkùn wá èmi adífálà àrísá iná ó mọ̀ pé ajá tó bá wọlé tẹkùn ẹ̀jẹ̀ ò bò ní ó fẹ̀jẹ̀ wẹ́. gbogbo ọmọ adífàlà tó bá ń tún ẹ má tún rẹ o sórí ipò gómìnà tó ń pariwo pé ó fẹ́ jẹ yẹn má jẹ́ kí n gbọ́ lẹ́nu ẹ̀mú nítorí pé òun lè débẹ̀. gbẹgbẹgbẹgbẹgbẹ ẹnu rẹ sọhùn ah! ọlọ́bàmí rere òkú kì í jẹ́ dìgbòlúgì. àfèrèmọ̀jò onílànà kàkà kó gbọ́ lọ́ta mi èkúté ilé òní jẹ kán bí ajá bá jẹ fún òkété tàbí ṣùgbọ́n òsì ọ̀run làlà. ẹgbẹ́ dákẹ́ ṣòro bá tán. tán níbo ìwọ ò mọ̀ pé ẹbọ tí wọ́n gbé lánàá òfin ètùtù tó ń ṣe lówùúrọ̀ yìí ò gbà nítorí àwọn àkèrí àbìtọ̀ yẹ̀rìyẹ̀rì mo ní kí ló dé wọ́n ní o ti ṣàwọn ọ̀yá àwọn ọ̀sàrèmọ̀fìà àwọn olókìkí òru ọ̀gbẹ̀ ìkùlé bẹ́gìjà mo ní kí ló fi ṣẹ̀wọ́n ọ̀nà ò fáwọn oníwọ̀jẹ́ mo ní kí ni wọ́n ọ̀hún ọ̀nà ò fáwọn lé èkú ọ̀bọ̀ ó sì mọ̀ pé àjẹ́ kì í jẹ̀bọ̀ èkú ọ̀bọ̀ wọn rè wọ́n ní gbé fún ọ padà. ó dá bẹ́ẹ̀ wò mí. ta ni ọ. inú ibi tó máa gbé nìyẹn. inú ibo. wọ́n ní ṣìkàṣìkà kú ọ̀la nítorí ọjọ́ àti sùn ọjọ́ àti sùn ti ẹ̀ rè. mo ṣe báwọn ah, dákun dákun inú ooru ayérayé lélẹ́yìí o ah, ah, mo yẹ̀yìn padà ó tún yẹ̀yìn padà. n ò mọ̀ pé ní jù mí lọ ni má lọ má lọ padà. ìṣọ̀lá àríkúṣà mo bò ṣàmìlẹ̀. bàbá mi bàbá mi babaláwo tí ò dáńgá jẹ́ ìjáde o ẹ wọ́n wọ̀ràn tẹ̀ dá ẹ̀yìn dà. ọ̀rọ̀ wo mo dá èmi mo ń bẹ lórí lórí tébù yìí ọjà yìí. orí tébù òṣùwò lẹ́wà ẹ wo ẹ wo ẹ fi gbogbo nǹkan tó bá ẹ wo gbogbo nǹkan tó bá wù yín kẹ́ẹ̀dì ẹ wá jáde báyìí o torí ẹ ti kó bá mi o ẹ ti kó bá mi báyìí. mo ń bẹ́nu lé mo ń bẹ́nu lé mo ń bẹ́nu lé èmi mo ń dá ọlọ́run yìí. ẹ jáde síbí báyìí jáde. mi ò mi ò rí yínú lé o mi ò rí yínú lé ẹsẹ ẹ wò ẹ wò lọ́wọ́ tí mo wà yé jẹ́ kí n sọ bí ẹ bá ti gbọ́ mi àtìyàwó àtọmọ wọn ti kú o. ìwọ náà ló fi tiẹ̀ kó bá mi o mò ń bẹ nu fóònù mi mò ń bẹ lórí tébù yìí. fóònù lórí tébù. ẹ wo gbogbo agbára yẹn wọ́ọ̀kì o ẹ jáde kúrò nínú fóònù tẹ bá wà fóònù wo. mò ń bẹ lórí tébù mò ń bẹ lórí tébù o. bàbá mi. Ah èmi nu èmi má má tún pé àrùn wọ̀ mí àrùn wọ̀ mí má pé o má pé o. ẹ̀yin nu fóònù lẹ́yìn tí lẹ́yìn ṣe mí báyìí agbára òṣìwò lẹ ń dánwò báyìí. ṣọlá rí fúsá ni o òun ló ti mi mọ́nu fóònù o. ẹ ẹ lọ́rùn mi ò yé ó mi lọ́rùn ó mi lọ́rùn ó mi lọ́rùn bá mi tutù bá ń tutù bá ń tutù ọrùn mi apá mi o ọrùn mi o yé apá mi o ọrùn mi o apá mi o yé ẹ wá tó o. ẹ tò mí tí aja bá ń sin tí bá ń pa àràbà tí ń pa ìrókò bíi ti gíla yín ó kéré sí. kábíyèsí ọlọ́wọ́ jẹ́ ká rí yín pẹ́ àwàdà pé o torí yóò ṣòro fún ajá ó dúró kẹ́kùn ó dúró amúrú lọ́wọ́ ọ̀rọ̀ ní lè ṣe é ṣe ni kò ní lè ṣe é ṣe. kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ rántí kinní kan ọ̀rọ̀ ọmọkọ́mọ yóò tó ń tẹ̀ ń rò òfò àgbà lásán ti ń rò ní kò sí nǹkan kan agbára kan báyìí kò ní. òfìfo àgbà ni òfò àgbà ni hmm. kò sí nǹkan kan tó lè ṣe kí ló fẹ́ ṣe. ẹ ṣeun ẹ̀yin olóye ṣe ìgbà tèmi náà ń gbọ́ oríṣiríṣi nípa ẹni tó ń pè ní Ṣọlá Aríkúsáyìí òun ló jẹ́ kí n pe ẹ̀yin tẹ́ jẹ́ tèmi ṣàkíyèsí wípé ọ̀nà wo la fẹ́ gbà lórí arábìnrin yìí. kábíyèsí kábíyèsí ẹnìkan ìjà yọ ọba kó sọ ara àìlójú ká lọ́ba a sì ní lọ́ba ká lójú o kábíyèsí aláṣẹ òkojì òsà kò sí ti bàbá ìyálàyà bàbá aríkúsá tó lè ṣe fún yín kò tó bẹ́ẹ̀ kò sí tí ó ṣe kò tó bẹ́ẹ̀ ó kéré kéré pọ̀. ṣọlá aríkúsá kọjá ẹni tí ẹ lè jókòó pètèpèrò kò tẹ̀ lórí ẹ̀ hmm. ẹ̀yin olóye ẹ ṣọ́ra kí ariwo ẹkún má bàa sọ lóde yìí ẹ ṣọ́ra kí ó má bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́ẹ̀dẹ̀ yìí ohun tí mo fẹ́ rẹ̀ ẹ mú adéoyè tí ẹ pè ní ọba ẹ mú lọ sínú ilé ìwọ kí ẹ dé mọ́gi kí ẹ bẹ̀rẹ̀ sí ní lò títí títí ẹ̀mí yóò fi bọ́ lára ẹ̀ tí ẹ bá fẹ́ mọ bí iná ṣe ń jó ni lára láì dáná tí ẹ bá fẹ́ mọ bí ìjì ṣe ń gbé ni láì jà ẹ sọ pé ẹnu mi rùn kí ẹ má ṣe ohun tí mo fẹ́. ṣọlá aríkúsá jáde sí mi jẹ́ ká fojú kojú ibi tó ọ̀rọ̀ dé o ti kọjá ogun ilé ìtẹ̀sí. ọmọ jáde sí nǹkan lọ́dà o bàbá jáde sí nǹkan ọba jẹ́ o ah bàbá ó ti kọjá ogun tẹ̀sán yìí. Ah, ah, ẹ wo kábíyèsí ẹjọ ọtún ẹ̀yin olóyè kí ló wá dé tẹ̀ ń ṣojo. kò sí nǹkan kan kábíyèsí. Ah. ọ̀tún ń bọ̀ kábíyèsí. kábíyèsí ó ti kọjá bẹ́ẹ̀. ẹ̀yin olóyè ẹ bá wọn àwọn abúlé olóyè tèmi tí mo gbójúlé tí mo rò mọ́ lóògùn. Ah, ó máa ṣe o. Ah! bàbá gbọ́mọ̀lù ń tọ́jú ọ̀bà score wàhálà mọ́ ni rooney okun one minute ọmọ ti fẹ́ blow rooney rooney wàláì tàlà ìwọ́n parí bọ́ọ̀lù. sẹ́ni pé lórí burúkú lọ́mọ rooney sẹ́ni gbogbo òsì tó gbá ṣé kò yẹ kó ti fún Messi bọ́ọ̀lù. bàbá kí ló kí mi pẹ̀lú rooney ẹ̀rí pọ̀ mi á ni. ẹ wo mo ń mi gbọ́ ń tẹ̀lé nígbà. a ní omi á club wo lẹ́wà. Ah, club hmm. a ní ohun mi há. ẹ sin club gangan. kò sí nǹkan tó kàn mí pẹ̀lú club. kí lè wá ń ṣe láyé ẹ jẹ́ nǹkan mọ̀ padà. bọ́ọ̀lù ń kà mí lára. Ah! Hmm? kò yé mi bí wọn ti wá nà àwọn lẹ́fà kò yé mi nígbà tí wọ́n ti lùzì eléyìí báwo ló ṣe nà lẹ́fà kùsì àbá a ní omi ha. mo ń gbọ́. ẹ bá wọn dàbà yọ. sí. ayé mi. sáyé yín ọ̀nà àbáyọ sọ̀rọ̀ ayé yín ẹ dákun ẹ jọ. àbá kí lorúkọ yín. sulaimanu. àbá sulaimanu. náà. báyé yín ò ti dáa ẹ fi yún un lẹ́ẹ̀fà wa. àbẹ́ ìgbọ́ mm. káyé èèyàn dáa kọ́nà rẹ̀ lójú kó rí bá ti ṣe ọlọ́run gbélé wa lọ́wọ́ ni. wọ́n ti rọ yín. ẹja fìyàn lẹ̀ àmọ́ ní tígi bá rí lugi tòkè ẹ̀ là kọ́ gbé báyé yín bá wá padà dáa tán tóun yín wá rí bó ṣe rí ayé yín ó padà burú ni bẹ́ẹ̀ ni kí ló fà tóun yín fi àbíbọ́ ṣe bí yín nìyẹn. wọn ò bí mi báyìí igbó ni mo ń mú mo tún fa síkírù. ẹ mọ mú gbó. mo ń fa síkírù gan-an igbó ló fà tó wò yín fi rí báyìí. bẹ́ẹ̀ni. ó sì wò yín lórí. ah mo fagbójú. ẹ sì fi ń yan gan. ah ó sì ń wò yín lórí pé igbó náà lẹ́mu títí tó wò yín fi há. mo ti wá fi gbó lẹ báyìí. yóò ti tọ́jọ́ mélòó. oṣù méjì. ẹ́ẹ́ bí oṣù bíi méjì báyìí. bẹ́ẹ̀ni. ó lẹsẹ̀ fi gbó lẹ̀. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ̀ mú mọ́ rárá. bẹ́ẹ̀ni. yóò ti tó bí ọmọ ọdún mélòó tẹ́ ẹ ti mú gbó. mo wà bí ọmọ ọdún mẹ́jọ ni mo ti ń fagbó ọmọ ọdún mẹ́jọ òun lẹ ti ń fagbó ohun yóò sì là ẹ wá ń fẹ́ kó ohun yín là ohun tẹ́ ẹ ti ń fà láti bí ọmọ ọdún mẹ́jọ tẹ́ ẹ fi débi tẹ́ ẹ dé yìí tẹ́ ẹ ṣẹ̀ fílẹ̀ bí oṣù bíi méjì ẹ sì fẹ́ kó ohun yín là láìla. ẹ̀yin náà lè ṣe. ìwọ́n ṣe ìwọ́n ṣe àwọn òbí yín kọ́ wọ́n ti kú o. bá mi igbó ni ń tà. wọ́n ìwà. wọ́n wà wọ́n ta gbó títí kí wọ́n lu ẹ̀wọ̀n tún dé ìyá mi kò gógóró ní ta. àwọn òbí yín wà. bẹ́ẹ̀ni. ìyá yín ń tò gógóró. bàbá yín ń tagbó. ó lọ ẹ̀wọ̀n díẹ̀ lọ èmi kò bá ti lọ ẹ̀wọ̀n ó sá lọ ni. àáfà hmm. èmi ni wọ́n sì ṣe. ẹsẹ̀. ṣé ti rí i pé mo sọ pé bígi bá rí lugi tòkè ẹ̀ lèèyàn kọ́ yẹ̀. bẹ́ẹ̀ni. ẹ sì fẹ́ káyé yín dáa lẹ ṣe wá bí. yóò tiẹ̀ dá mo fẹ́ kó dáa náà ni mhm. bí n bá fi ó dáhùn ní wá bí. àáfà súlẹ̀. náà. káyé yín ó lè dáa. bẹ́ẹ̀ni. ẹ̀ mú kan. É mú mi. àáfàá Sule. naam. ẹ sì lẹ ti fi gbólẹ̀. ó ti filẹ̀ mo kàn máa ń gbóòórùn ẹ ni. É ti fi gbólẹ̀ ní gbogbo eléyìí ń jábọ́ lọ́wọ́ yín. ṣé ó É ni. ẹ ti sẹ́tí bí ìmú ó ń jábọ́ lọ́wọ́ yín. ṣé ó jábọ́ ló báyìí lẹ́jùlẹ̀ ni. èmi du tẹ́sí bí ìmú lẹ̀ ẹ lè di tẹ́sí bí ìmú fún fọ́tẹ̀jú kan. Ah. ó dà èyí tí bá ti bá ayé mú òun lọ̀rọ̀ ayé yín ó gbà. kó ṣáà ti ṣe dáadáa. Ha! Ah! Ah! Kí ló happen? Àfáà Súlé. Naam. Ìgbà tẹ́ ń bọ̀ ẹ̀rá àwọn kan tí ń lé yín bọ̀. Níbo? Wọ́n fi iná lé yín nì. Kò sún tẹ́ fẹ́ fi kún. Kò sí bó ṣe lè wù kẹ́rì wà láìta láì súnmọ́ bí láì ẹ jóná ni o. àbá ẹni sùúrù. ẹ wọ̀ náà ni o. ẹni sùúrù. gbogbo nọ́tà ẹ ti ń mu láti bí ọmọ ọdún mẹ́jọ kódà gbogbo ètí bàbá yín ti ń mu ah. gbogbo nọ́tà ẹ ti tàn sí gbó láyé pátápátá ni ó padà jó yín ẹ rí lórí burúkú ni ah. mo sì ń sọ mo sì ń sọ náà ara rẹ sì balẹ̀ ó ọmọ bí ó wà ní. òun ah. mu gbọ́ inú rẹ sì ń dún láti bí ọmọ ọdún mẹ́jọ mo ń sọ ní bàbá rẹ ń tagbó ìyá rẹ ń tògógóró ọkàn rẹ yìí balẹ̀. ṣé kí wọ́n parọ́ ni. kó o parọ́ àbí ní sùúrù wọ́n bá bí ọ̀dà kó o dìde bó o bá dìde bó o bá jáde tí náà bá tẹ̀lé ọ kó o ní mi ò kì í ṣàfà ọlọ́run yọ yín mọ́. ẹ ò kó o yá jókòó bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ tó fi fi gbólẹ̀ ẹ̀wẹ̀ tá a yìí ń bá wí tó tún kúrọ̀sì ẹ̀fẹ̀ kò sí wàhálà mi ò ní kà fún ọ tán kó o lọ́jọ́ méjìlá yìí. lọ́ọ̀rẹ́ kéde. ní sáì o fẹ́ lọ. mi ṣe ní kan. o fẹ́ lọ. mo lọ. wòran. Ah! káwọn òbí kan sì wà kán ìtọ́mọ wọn ayé yín ti bàjẹ́ tẹ́lẹ̀ ẹ sì fọmọ yín mọ́ra ayé ẹ̀yin méjèèjì sì jọ bàjẹ́ papọ̀ wàláì kò sí bó ti lè wù kó rí bẹ́ẹ̀ bá ń bá a lọ báyìí gbogbo ilé yín pátá ẹ̀ jóná ni ara tí mò ń sọ nìyí ta ni ó wà kù láyé lẹ́yìn mi ta ni ó kù ní àlejò náà bí ò bá ṣe mi gbogbo yóò padà jóná ni kò sẹ́ni débìrì tó jẹ́ pé wàá rí wà lọ́wọ́ wọn. gèlè hmm. tóbi dáadáa hmm. mọ́mí eh? <laughs> aṣọ táwọn ẹgbẹ́ yín mú náà kọ́ ni. ó ní ah, aṣọ wa ni. Eh, aṣọ yìí fine gan o. ṣé orí arúgbó ti wá a mọ nǹkan tó dáa tó sì tún bá gbà wọn sórí kinní kan ló lè tẹ̀lé lọ́rùn ìjọba mo fẹ́ kẹ́ bá mi débi ayẹyẹ yìí ìfẹ́ wá yẹ mi sí ní ìfẹ́ gbọ́ pé ṣẹ́ ni ò jẹ́ kí n ráàyè wá o. <laughs> ó yẹ kẹ́yìn náà ti mọ ọmọ ẹni ní aṣọ ẹyẹ ẹni. Ah, ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé. George Makinde wọn ló ti kú wọn ní George Makinde gbé poison jẹ pé ó commit suicide. how is that possible? anything handcuffs wà lọ́wọ́ ẹ̀ ló bá màmá mi báwọn ẹni tí hankọ́ sọ àlọ́wọ́ ẹ̀ ṣe máa ṣe máa poison. ẹ o tọ ọtún orí mi. ta ló tún mú ẹni tí Ṣọlá Àríkúsá tún máa dojúkọ báyìí o. ṣé torí ọ̀rọ̀ Ṣọlá Àríkúsá ló ṣe sáré wọlé báyẹn ló ṣe dẹ́rù bá mọ́ mi fọlọ́ọ̀ṣọ́ ó jẹ́ rọra. ìyá aṣọ pẹ́ ṣe ní ọ̀rọ̀ àwọn olùṣọ́lá Àríkúsá ó lè jù bẹ́ẹ̀ lọ o sọ̀rọ̀ mi yẹ báyìí lóòótọ́ lóòótọ́ àwọn ò jẹ̀bi a sì ní báwọn kú gbìn àmọ́ àwọn aṣọ wa ń ti wà àmì o àmì but àmọ́ ọ̀rọ̀ ọ̀daràn náà gan-an ó máa ń yà mí lẹ́nu bó ṣe gbé owó tí wọ́n rọ̀bù ní báǹkì ọkọ mi wá nínú ìwádìí wa nǹkan ló gbé owó yẹn o ó ṣe wá jẹ́ wípé òun ló dá owó yẹn padà wá kí ló dé. ọmọ kíkẹ́ kí kí là ń sọ kí kí ló ń wí kí ni nǹkan kí ni nǹkan tó ń sọ kí ló papọ̀ kí ló papọ̀ mọ́ nǹkan tá à ń sọ ń sìn àá wíru òun wíru. àgbọ̀n mi ṣe ẹ ẹ ẹ ṣọ́rọ̀ ni Bílíkì ń sọ yìí ni. kò fẹ́ ẹ̀ papọ̀ lóòótọ́. ó dà kò burú olówó orí mi ìfẹ́ mi ọkọ mi ẹ̀ wọlé kẹ́ ẹ jẹun ẹ jẹ́ ká gbọ́rọ̀ sọ láàrin kú sásẹ̀gbẹ́ kan ẹ wọlé kẹwàá jẹun mọ́mí èmi wọlé lọ. oúnjẹ. oúnjẹ. ó ní kí wọlé wá jọ. mami ẹ ẹ ẹ ẹ ẹ bọ́mọdé sọ̀rọ̀ o mami ẹ bọ́mọdé sọ̀rọ̀ o iṣẹ́ àdàmú àfitì ẹ̀ kó bá kó kó bá báyìí. sórí mm, mm, mm, gẹ́gẹ́ bẹ́ẹ̀mí ṣe máa ń sọ fún ẹ àgbélébù wa nìyá aṣọ pẹ́ o a sì gbọ́dọ̀ gbé ni ṣùgbọ́n tá a bá tún wà wò dáadáa ah, olókìkí ọmọ ni ìyá aṣọ pẹ́ yìí àrídùnnú ọmọ ni ìwọ orí bí gbogbo èèyàn bí wọ́n ṣe ń bí ọ̀rọ̀ ẹ̀ ṣe ń wú wọn lórí wọ́n ṣe ń kígbẹ̀ lórí tẹlifíṣàn náà kígbẹ̀ lórí rédíò ní pépà ń gbé Eh, orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ àdúrà la máa fi yàn lọ́wọ́. màmí yẹn tó bá wà láyé. Ah, kò sí tó máa ṣe. orúkọ rere yẹn fẹ́ẹ́ tó bá wà. Eh. kò sí tó máa ṣe. let you know that I don't care what you say. So I'm gonna let you know hmm. that I don't care what you do. Gómìnà tuntun. Ṣé bí ìjẹta náà ẹ̀ṣẹ̀ ṣe ayẹyẹ gómìnà tuntun fún yín? Bẹ́ẹ̀ni. Kò wáyé kẹ́dọ̀rọ̀ yín láàmú. Ẹ ẹ̀ bá ti ránṣẹ́ sí mi. Àbí kan ẹ wọ́n kan lára àwọn ọmọ yín wá kan wá ń pè mí. <laughs> Ẹ mọ ìyá ara yín ẹ̀dẹ̀ mo bẹ́ẹ̀ ṣe tó níwájú mi ẹ wo iṣẹ́ ìgbọ̀nsẹ̀ èèyàn kì í fi rọ́mọ ẹ̀yin gangan ní èjìká tí kò jẹ́ kí aṣọ bọ́ lọ́rùn mi ipò tí mo ti sọ ìrètí ẹ̀nù pátápátá tẹ́ẹ̀dẹ̀ tún jẹ́ kó bọ́ sí fún mi tí mo tún di gómìnà yìí kó tó di pé iṣẹ́ máa kún ọwọ́ wa ó yẹ kí n kọ́kọ́ wá dúpẹ́. ọlọ́run ni kí a dúpẹ́ fún. a ti dúpẹ́ fún èèyàn. kò ń ṣe àwa náà torí pé ọlọ́run ò fẹ́ èèyàn jẹ. <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àmọ́ gómìnà wa tuntun ipò tẹ́yìn náà wà lẹ́nu kò yẹ yín bẹ́ẹ̀ ni kò yẹ kí ẹ wà ń bẹ̀ torí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin gan mọ̀ àmọ́ ń gbà tẹ́ wá bá mi mo kàn fẹ́ fira mi hàn yín ni kẹ́ lè mọ ròyìn tí mo jẹ́ ẹ̀jẹ̀ obìnrin mẹ́ta ló wà lọ́rùn yín ẹlẹ́ṣẹ̀ kan kò dẹ̀ ní láì jìyà ẹ̀ ṣe rí èmi tí ẹ wọlé tọ̀ èmi ṣọlá àríkúsà ẹ tún fi ojú kan òun mọ́. bẹ́ẹ̀ ni mo sọ ibi tí ẹ máa jẹrà sílẹ̀ wá. Ah, ah, ẹ má ṣe yẹn ah, gómìnà ìlú ni ẹ má ṣe yẹn gómìnà ìlú ni ẹ má ṣe. madam madam His Excellency ni. Ah àbí ẹ̀rí nǹkan gọ́vnà. ẹ ti kòmínà ẹ ti ìgbà tẹ́ ń dàgbà ṣe ti ṣébi tó ti nu aṣọ òfì. Ah, dáadáa àwọn bàbá mi alápẹ onílù àti aláṣọ òfì ni wọn so wọn ti lu aṣọ òfì lójú mi rí dáadáa tí mo mọ̀ tẹ́mi gan bá wọn lù kékeré mo mọ̀ ń pa ẹ̀. ìtumọ̀ ẹ̀ ni pé a ti lọ lù í jù àwa jẹ́ ti kọjá lílù gómìnà ló sọ̀rọ̀. ẹ mọ wọn máa lu aṣọ àálù yìí ju aṣọ. ẹ má ṣe yẹn ẹ ṣe gómìnà lu ẹsẹlẹsì ẹsẹlẹsì ẹsẹlẹsì ọ ọ ṣùgbọ́n ọ yẹ yẹ. ìlú ibẹ̀ dẹ́kun gbogbo pálapàla tó ń dánwò yìí. Dave are you still here. òun mo ti fẹ́ wà wo mo kàn ń wo oh get èyí eh, nípa àwọn gómìnà wa yìí náà ni jọ́n tó lọ́mọ àwọn gómìnà sì máa sọ nílùú láì ṣe okò eh? ó kàn sọ̀rọ̀ láti bí oṣù kan lẹ́yìn wọn ọ̀dẹ̀ wa láì ṣe gàwáàtì ó sọ̀rọ̀ láti bí five years ọ̀sẹ̀ mọ́bi tó pòórá sí àkódá ah, o ìlú yóò dá o. sóòrì kanu pépà pé wọ́n ti announce pé in the next three months tó ń bá ti rí eh, so acting governor máa di governor mẹ́rin. ẹni bí ni ẹ ẹni bí lẹ́jọ́ fapò sùn jọ́n tó lọ ṣùgbọ́n ní tọ́ba kun ò bá kú ọba kun ò kí ń jẹ ẹ kí gómìnà kò sọ ọnù láì ṣìgá wá ti láti bí ọdún márùn-ún. ẹ bọ̀ wọ́n sọ pé torí èèyàn kan ò bá burú orí èèyàn kan ò kí ń dà mí. wọ́n mm. ọjọ́ ti lọ jọjẹ́ ká máa lọ lẹ́kọ̀ọ́. obìnrin kò kán nìyẹn o tó bá tẹ̀lé dọ́ọ̀sì ìwọ náà kú á jẹ́ níbẹ̀ ó máa jẹ́ kan wá ni. kábíyèsí aláṣẹ ìjù ìṣẹ̀ àsìkò àti ìṣẹ̀sìn ṣọlá àríkúsá àsìkò ẹ̀wá tó wà yìí o èyí arábìnrin ti ń dàlú ó tọ́ tó ṣe sí. awo ó yẹ kó tó lóòótọ́ o ò purọ́ torí bí bàtà bá ń ró pọnlá pọnlá pọnlá lápọnjú ó ṣe tán tí ó yanu ah, e, e, e, eléyìí ti pọ̀ jù ó sì dá mi lójú ó dá mi lójú dáadáa ṣọlá àríkúsá yóò ṣẹ̀sìn. ẹ ẹ dákun ẹ ṣáàjọ àfọbàjẹ ṣe rí ẹni tí Ṣàngó bá sojú ẹsẹ dùn kò ní bá bọba kò so ẹ ẹ ẹ ẹ ṣàròjì àrùn àwọn àdàkọ ẹ ẹ bẹ ṣe ń dákọ rẹ ń jà mí láyà. má bẹ̀rù òun bí tí báyìí làwọn ṣe àwọn lọrẹ wá aláboyún èyí tí a ṣèwádìí rẹ̀ tí a mọ̀ wípé oyún àkànní lónìí o ìtọ̀ rẹ̀ báyìí làó gbà ṣé ẹ mọ̀ wípé ó sọ fún wa wípé ká lọ rè so kábíyèsí mọ́gi ẹ̀yìn á wà lọ rè fẹ́nìkan pamọ́ sórí igi ó dá mi lójú wípé tí Ṣọlá bá mọ̀ wípé àtúntò kábíyèsí mọ́gi ló fi wá wo kábíyèsí bí alóòótọ́ làbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ tọ́ aláboyún a sì kọ́ ní rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ chukwu chukwu chukwu chukwu chukwu chukwu. ẹyin ti báyìí ni. ságbẹ́mi ó sì dá olójú tá a bá ṣe gbogbo eléyìí àárẹ̀ yìí ọmọ burúkú ọ̀hún. àìpá ah, ah, ah, dáa kí ni a tún ń sọ yìí iná bá bá rẹ òṣèlú ẹ láti tìrì. ẹ wá gbọ́ mi o látọjọ́ tí mo ti ń fa àwọn òyìnbó jẹun ò fún mi lọ́wọ́ rí o ifá ìmújogún ẹ̀ ní bàbá tó bí mi lọ́mọ ni ohun tí mo ní ẹ ṣe tẹ́ ẹ bá ti ṣe agbára rẹ dópin ni o kúlékúlé rẹ nílùú ọparí. àwọn lásìkò wọn bá wa ṣe ẹ ẹ sì ní sàṣetì ẹ ní tójú rẹ̀ mọ́lẹ̀ ẹ kábíyèsí ẹ̀yin lẹ́wàá ní àwọn mọ́ra gidi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ṣé ẹ rí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọgbọ́n kan sọ sí mi nínú nísìn nísìn nísìn tá a bá tún wá sí pẹ̀lú ti kábíyèsí ẹ̀yin awósọ yìí láìpẹ́ láì jìnnà ọwọ́ ọwọ́ tẹ wèrè ọmọ ọwọ́ ọwọ́ tẹ. Some say no. Whether you like, you can say yes. Either yes or no, I'm gonna let you know that I don't care what you say. Said I'm gonna let you know uh, that I don't care what you say. Are you cool, sir? Shut up. let you know that I don't care what you say. So I'm gonna let you know that I don't care what you do. Do you know that some no could be blessing? Do you know that some yes could be misfortune? èmi ṣọlá àríkúsá mo gbó ṣàfihàn èmi ṣọlá àríkúsá mo dẹrù jẹjẹ o ó kẹ́ni ó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ àríkúsá àríkúsá olóńgbò àríkúsá pé náà wojú ẹ̀gbọ́n wọn láì ṣáwó náà. Assalamualaikum. Orang. díẹ̀ díẹ̀ ni o díẹ̀ díẹ̀ ni ọ̀rọ̀ adé o ẹ kú ọ̀rọ̀ lu kábíyèsí gbàsán gbàsán gbàsán gbàsán. díẹ̀ díẹ̀ ni. Mm, díẹ̀ díẹ̀. a má jẹ olè o. dàbà dàbà dàbà o dàbà o ti dàbà o ọyà rẹ kẹgbà wa. ọyà lọ gé ẹgbà wa ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà down down down down. lọ jikọ. sí ni o. gé gé gé gé ní iná máa kó bọ̀. kábíyèsí kádé ọpẹ́ lórí kíbàtà ọpẹ́ lẹ́sẹ̀ ẹṣin ọba àjòkó pẹ àárín yín fi àròrí adífín. ẹ forí lè dá ní o hmm. bàbá ẹ̀mí ogun àárín yín pé o a tó bẹ́ẹ̀ o. ọtún ọtún bọ̀sà bẹ́ẹ̀ gbọ̀ bọ̀sà bẹ́ẹ̀ gbọ̀ dáadáa kò dáadáa sàpamọ́ ṣe ọ̀tún ọ̀tún fẹ́ díẹ̀ ọ̀tún ah, ah, ah. gbọ́dọ̀ mọ yóò rí ọ̀rọ̀ pé tírélà bàmú náà wọ́n dáadáa. kábíyèsí kò tẹ́lẹ̀ yìnyín fi o. ọ̀tún ọwọ́ ẹ̀rọ rẹ̀ wẹ̀yìn wẹ̀yìn wẹ̀yìn wẹ̀yìn ah! wẹ̀yìn. ọmọ ìmọ̀ gbé kọ̀bọ̀ wẹ̀yìn ìtọ̀ ìtọ̀ ìtọ̀ ìtọ̀ ọyọ ọyọ ọyọ ọdẹ tó ṣá dátọ̀ wèrè sí ọ̀lẹ́ ah! olórí burúkú lẹ́lẹ́ dátọ̀ ah! orí àbúrú ni orí rẹ burú ni ìtọ̀dà. mo dáràn mo dáràn mo dáràn. ẹ tú mi lẹ. mo ní nǹkan tí màá sọ fún yín pé kẹ́ ṣe ó dà bẹ́ẹ̀ àìmọṣẹ́ kan orógùn ló jẹ́ kó torí bomi gbóná màá wá fi ọba yín lẹ̀ báyìí ẹ̀yìn ni màá wá díò pẹ̀lú. kábíyèsí màá wọlé lónìí àmọ́ àtúpalẹ̀. Faruk. Salaam alaikum. Faruk. Ah, Bọ́ọ̀lù ah, ló ń wo. Bẹ́ẹ̀ ni sá, máa ń yìí ló ń fẹ́ sá. Ṣé o ti kí mọ́gìrìbù àti ṣáì. mi ò tí ì kì sá. o ò tí ì kì. bẹ́ẹ̀ni. kí ló wá ṣe. Ah, mo ń wo match òun náà mo sọ fún mi pé mo ń wo one play ball. láìláì láìláì láìláì. Faruk. na. Faruk ọmọ tí mo sọ ìkẹta ó jùlọ dáadáa o ọmọ ọlọ́mọ sì ni kò sì sí nǹkan tó fi gbèpè ju wípé ó ṣe nǹkan tó lòdì sí Islam lọ ṣó wàá yẹ kó jẹ́ pé ìwọ tó jọgbọ́n mi tó mọ̀ ń pa tá à ń sọ yìí tá a bí sínú ẹ̀sìn Islam tó o sì mọ wájú tó o mẹ̀yìn tó o mòrò tó o mọ̀ bú ṣé wọ́n ló wá yẹ kó o jókòó kó o má kírun kó o máa wo bọ́ọ̀lù ṣó o nífẹ̀ẹ́ bọ́ọ̀lù tó ni bọ́ọ̀lù tí mo ti ń wò kó tó di pé mo bí ọ kí ni sí ah, ah. ìwọ ọ̀rẹ́ mi kémi wo bọ́ọ̀lù rí lásìkò tó yẹ kí n kírun bí mo ṣe nífẹ̀ẹ́ bọ́ọ̀lù tó tí wọ́n sì mọ wo bọ́ọ̀lù tí wọn ò ní kírun ó rí rí. mi ò mi ò rí rí lóòótọ́ àfọjọ́ tí. ọjọ́ wo. ọjọ́ tí man u play tí rooney tó sọ penalty nù ọjọ́ yẹn ẹ sọ wípé ẹ máa sán pọ̀ ni òun dẹ̀ ni mo dẹ̀ ni pé kémi náà rò pé ah, ẹni tó bá bí ni ṣáà nígbà tí ó jẹ́ pé ẹ̀yin dádì mi tẹ̀lé jẹ́ àáfàá ńlá lè ó yẹ kí orí ọ̀fẹ́ tó kọ́va yín kó lè kọ́va yín. faruku faruku faruku faruku wọ́n forí gbèpè wọ́n forí gbèpè tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ni pé mò ń wo bọ́ọ̀lù lọ́jọ́ tó sọ pé rúnì sọ pẹ́nátì mi tí mo sì padà lọ kírun lóòótọ́ ṣó yẹ kó o sọ jáde bó bá wá jẹ́ pé èèyàn wà níbi tí mo bí ọ nírú ìbéèrè kí ló sọ màá ẹ ṣáà ní ká máa parọ́. kó o má parọ́. ẹ màá dẹ̀ sọ bóyá. ohun tó sọ náà nù. bẹ́ẹ̀ ni sà. kódà mo fẹ́ díjú ni kí n tó là á dídé. alájẹrẹ jẹ́ kí n parí first half máa lọ. ìwọ ṣe kí ni. wọ́n máa tó parí first half ń sìn. wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ń dọ̀ mí o àbọ̀ ìyẹn ò pé ni ṣé bẹ̀ẹ́ tí mo ní sí ọlọ́run pọ̀ tó yìí. Ah! Faruku. Farouk bí wọ́n bá bí ọ̀dà gbogbo òru márààrún tó yẹ kó kílè ní àti ìtò tí kí tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló padà tún kí. Ah, kábíyèsí ló pè mí o. hello aláyélúwà kábíyèsí o <laughs> yes sir eh, ṣé kò sí wàhálà ṣá ṣọlá àríkúsá kí ló dé èmi náà ti gbọ́rọ̀ ṣọlá aríkúsáì láti Ghana ẹ má wọrí kábíyèsí èmi náà ṣe mo ṣe dé ni láti Ghana sìn ah, ah. <laughs> báwo ni ṣọlá aríkúsáì ṣe wá lágbára tó níwájú àwa sójà <laughs> aláyélúwà ẹ lọ fọkàn yín balẹ̀ ẹ lọ fọkàn yín balẹ̀ hmm, ẹ má wọrí ẹ má wọrí màá màá fún yín lábọ̀ láìpẹ́ àní kẹ má wọrí aláyélúwà ọ̀dà mo ti gbọ́ ẹ bá mi kí olórí ọ̀dà bọ̀. ọ̀rọ̀ ṣọlá àríkúsáì ti wá di nǹkan tí ó ń yà mí lẹ́nu gan ṣé kò sí gbogbo bó ṣe ń ṣe àwọn ọlọ́pàá ò lè múṣọlá aríkúsá látọjọjọ yìí opportunity tó nìyẹn wàá mọ̀ pé sójà ò kì í fiṣẹ́ ṣeré wìdíwìta. àmọ́ irú èèyàn wo gan-an ni ṣọlá aríkúsá jẹ náà ṣé ká sọ wípé àlejò náà ni tàbí ẹbọra tàbí báwo ni èèyàn kan ṣe máa da igba ènìyàn láàmú tó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan tó wà lára ènìyàn ẹlẹ́ran ara ló wà lára tiẹ̀ náà léyìí tó túmọ̀ sí pé ènìyàn bíi tiwa lòun náà àmọ́ ìlú èèyàn ò ní ṣọlá àríkúsá gan ọlọ́run. Hey mo fẹ́ kó tẹ̀lé Ṣọlá Àríkúsabà fún èmi Bílíkì aláwọ̀ mo bẹ̀ ọ́ tẹ̀lé Ṣọlá bá fún mi. Um, mo sọ pé Ṣọlá Àríkúsádà. mr soja ṣé yìí <laughs> go. Mr. Alákìjà, wọ́n ní ẹ bèrè mi, kí ni mo lè ṣe fún yín? So, ìwọ ni Ṣọlá Aríkúsá ti gbogbo àwọn èèyàn. Anyway, kí ni mo ti ẹ̀ bẹ́ẹ̀ sọ? Múfì nítorí àti àwọn ọmọ ẹ̀. Mr. Soja, èmi ni mo ṣẹ̀yìn, mo dẹ̀ rẹ́dì láti tẹ̀lé yín. So, ẹ fi àwọn boys mi sílẹ̀. Ẹ mi ò tiẹ̀ bá tiwọn wá náà fẹ̀kọ̀ tẹ́lẹ̀. So you, múfì nítorí ká now.

kí ló ń ṣe tó ṣe stand well. tẹ́lẹ̀ ní bá sára báyìí. mr alákìjà. ẹ mò ń mò ń mò ń mò ń mò ń mò kò ń ṣe wípé ẹ̀yin ni mo respect uniform tí gbogbo yín wọ̀ sára ẹ̀ ẹ̀ tó mímú o àti pé o ò sí lára àwọn tí mò ń bá ta torí ẹ̀ mo ṣe máa tẹ̀lé yín. anyway just move into the car. ẹ̀yin boys mo ń lọ pa màá dé nsìn mo ti gbéra. Shut up! what you know, that I don't care what you say. So I'm gonna let you know that I don't care what you do. Do you know that some love could be blessing? Do you? Kábíyèsí, ìjẹ́rí ọ̀pọ̀ bẹ́ẹ̀ sọ ni. Ó yà mí lẹ́nu, sójà làwa àwa ò ń ṣe ẹni tí èèyàn kankan tiẹ̀ lè rí fẹ́ lásán <clears throat> nígbà tí èmi wà ní ojú ogun ní Liberia bàbá lójú ogun lẹ ti máa dá wa mọ̀ tí àwa bá dé ojú ogun tinubu bí wa tán <laughs> èmi yìí mi ò kì í fẹ́ bínú nítorí pé tí n bá bínú máa ń bad gan ṣùgbọ́n tí n bá bínú díẹ̀ tí n bá gbé ìbọn mi tí mo bẹ̀rẹ̀ sí í spray màá ṣe ní sẹ̀mí sáàkù torí mi ò bínú tán hmm? tí n bá bínú tán as a soldier màá wá gbé ní three sixty degree màá wá bẹ̀rẹ̀ from this angle kábíyèsí màá ní kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ màá tún ẹgbẹ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ màá wá mẹ̀kẹ̀ sáàkù. mo ti bí ẹ ṣe wá sọ̀rọ̀ mi ni yà mí lẹ́nu nígbà tí mo dé ilé ẹ̀ kábíyèsí ọ̀yọ́ information kan yẹn ti wà ní police custody. nígbà tí mo délé ẹ̀ mo ní ṣọlá wọnú mọ́tò mi kí ló ṣe. kábíyèsí gently ló wọlé ah. sójà làwà ó gbọ́dọ̀ bẹ̀rù wa. <laughs> Ah, ah. nígbà tó wọlé sínú mọ́tò tán mo á ní pé kí ni mo ní ká ṣe fún àgbè lọ sí police custody ó ti wà police custody báyìí. kábíyèsí ẹ má wulẹ̀ tẹ̀lé mo ti station àwọn gáàsì láwọn sójà bíi tiwa àtàjọ tó dógun dé bíi like ten. mẹ́wàá nínú wọn ni mo kó sínú ọgbà yín pé kó máa ṣọ́ yín tí mo ní tó bá rí kíni kí ni mo ní kó ṣe tó bá rí anything tó jọ òjijì kí ni mo ní kó ṣe. kódà ní pé kó pa wọn kábíyèsí. mi ò ní kó pa wọn lásán mo ní kí wọ́n pa wọn run ah, sójà làwà. Mm ogun làwa mọ̀ pa ẹ̀ ẹ wá lọ ẹnìkan jẹ tó ń da kábíyèsí ẹ lọ fọkàn yín balẹ̀. ẹ ṣeun ẹ̀yin sójà wa jagunjagun gidi nìyí bẹ́ẹ̀ ṣe ń sọ tó ń yàn yín ipò ìbọn mi gán mọ̀ pé hmm, nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́yẹ́ táwọn wí bọ́ bá yẹ pé èmi náà tẹ̀lé wọn bó ṣe jó lóògùn tó tí mo pe àwọn jágilégbò yóò pa mí pẹ̀lú wọn ni o wọ́n pa gbogbo àwọn olóyè àrùn ni. Ah! nǹkan burúkú. jágilégbò lẹ́yìn bàbá. Ah! lọ́dún kì ṣe ń bí o kì í ṣe lọ́dọ̀ ọmọ burúkú tàṣọ láàfin mo ti ń yé jágilégbò. àwọn ògbódò pé. ọ̀rọ̀ ti yín lẹ́yìn sì lè máa jágilégbò fún sọlá. n ò tẹ̀ já. sójà ò kì í jági. a ò dẹ̀ mọ nǹkan tó ń pè légbò hmm. nǹkan ṣoṣo làwọn mọ̀ já kí ni káwa jagun ni. Hmm. <laughs> so kábíyèsí nígbà tí inú mi lójú ogun kí ni mo ṣe. kábíyèsí apá ogun mo wá ní ọ̀dà mi ò bínú mọ́ tí nígbà tí mo gbá àwọn tó kù mú àwọn mélòó ni mo fọ́ lójú ọgbọ̀n <laughs> jagunjagun là wà àwa ò ń ṣe ẹni tí èèyàn kan lè kábíyèsí ẹ fẹ̀yìntì ẹ jẹun ọmọ kò sí kankan ní ayé yìí tí sọlá arékúsá tó lè fi kábíyèsí tó lè fi ṣe hmm. láyélúyà ìfọkànbalẹ̀. èmi sọlá arékúsá mo ṣe mẹ́wàá mo kọjá ẹgbẹ́ màsán tí o ṣe. aláyélúwà kábíyèsí aláyélúwà. ló fẹ́ rí ṣé mọ́ṣúárì làwọn àbí. láàfin agbada ah, ah. ní ìlà àfẹ́láwa. mo mi kò Ah! kí ló wọ postcard rí ṣe bí. kílẹ̀kùn kílẹ̀kùn sọ́jà ni kò sí nǹkan kan ẹ̀yin máa lọ. ibi ìjọ stadium ọjọ ìdílé ni ọjọ ìdílé ni orò lẹ́nu orò lẹ́nu. àlàyé ẹgbẹ́ alẹ́ gbẹ́ alẹ́ gbẹ́ alẹ́ kan ní ìpínlẹ̀ kìdé ẹgbẹ́ alẹ́ gbẹ́ alẹ́ ṣé mo misbehave. nígbà ẹ̀ misbehave ṣe dáadáa ẹ sábà wọlé ẹ jẹ́ àgbẹ̀rẹ̀ ah nǹkan tó ah, ta ló gbókùn sí mi lọ́wọ́. kábíyèsí. inspector Biliki ṣé kìí ṣe pé ẹnìkan wà tó lọ ń gbóúnjẹ fún lady yẹn nínú cell i begin to suspect some foul. rárá sà èmi gan ti ṣe ìwádìí lé lórí and ojú mi kòròkòrò báyìí ló ṣe jẹun tán ṣùgbọ́n mi ò mọ ibi tó gbà bọ́ sí. Ah, ah. wonderful irú èèyàn wo lọmọbìnrin máa jẹ́ ìjọ mọ̀ pé mẹjọ alákìjà ẹni tó jẹ́ kárí mú ó ṣẹ̀ bá mi sọ̀rọ̀ tó ń sìn tí wọ́n ní this same lady wípé wá sí palace tó dẹ̀ wá perform àwọn mírèkù kan bẹ̀ tí mi ò lè fẹ́nu sọ. Ah! sà mi ò rò pé yẹn possible sà because ọ̀daràn tá à ń sọ yìí inú sẹ́ẹ̀ wa ló wà ah! àwọn ọlọ́pàá dẹ̀ wà lẹ́nu ọ̀nà even èmi gan ò jìnnà síbẹ̀ rárá kò possible. anyway gbogbo itú tó bá wù kó máa pa ẹ ṣá pé lọ́jọ́ monday ló ń lọ scott. bẹ́ẹ̀ni sà. a wá lọ máa fà ńgbà tó bá débẹ̀ á gbà wípé amúnimóògùn lórúkọ tíjọba ń jẹ́. ẹ báwo ni iṣẹ́ gbúrò inspector abiola ifabiye. Um, rárá sà ṣùgbọ́n èèyàn kan fún wa ní information ibi tó relocate lọ ṣùgbọ́n mi ò tí confam all right make sure you confirm it. okay sir. torí àmọ́rú condition tó máa wà báyìí is that again. yes sir. permission to leave. thank you sir. Inspector Abiola. Inspector Abiola Inspector Abiola kí ló dé mo ti wá ẹ wá ẹ mi ò rí ẹ mo pe nọ́mbà ẹ títí kò lọ wáì. ìjọ tó yọ Ọlọ́run kí ló ń wá mi fún kí ló ń wá mi fún gan ṣe fẹ́ pa mí ni ẹ ẹ fi what's the problem now. Ah! Inspector Abiola Ṣọlá Aríkúsá tí gbogbo yín ń sá fún ó wà ní kọ́sítọ́dì wa ọ̀la ọlọ́la dènà máa ṣe dájú ẹ̀ inú mi á dé dùn tó bá lè witness. ẹlẹ́dàá mi ò ní jẹ́ kémi kémi wá sí court tí Ṣọlá Àríkúsá wà ẹlẹ́dàá mi ò ní jẹ́ farabalẹ̀ kó gbọ́ I'll show you. ògòdò tí ó fi ní ṣẹ̀sìn orí imú ni mo ń dúró ìfọ yìí ibo bá mi ẹ̀yin náà farabalẹ̀ ó ní nǹkan tí mo fẹ́ mú jáde jáde. peter abiola kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣé o rẹ́kọ̀dì ẹ̀ sínú fóònù. ọ̀rọ̀ rẹ́kọ̀dì kan kò dẹ̀ ń ṣọ̀rọ̀ label ṣe fẹ́ gbọ́ bàbá mi ló wà ń bí báyìí. what. water ní iṣẹ́ ìṣọ́lá àríkúsá nìyẹn lẹ́yìn tó pa ìyàwó mi àtọmọ mi tán <sighs> ẹ̀gbọ́n mi ti dá láàbò ara ó tún bàbá mi ó sọ wọ́n dèrò inú fóònù wo as far as i'm concerned iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí ẹ̀ mi ò ṣe mọ́ mo jáwọ́ ẹ fi mí sílẹ̀ èmi fúnra mi mọ̀ pé mo ti jìyà ẹ̀ṣẹ̀ mi nǹkan tọ́wọ́ mi ò tó mo ti fi gàngàn fà ipò onípò mo ti gbà á iye ẹ̀dẹ̀ ń jẹ mí mo gbà ṣùgbọ́n mo lè wá lùzù ìyàwó mi kí lùzù ọwọ́ mi kí bàbá mi má tún lè jáde kúrò nu fóònù kọ́ máa fọ́ọ̀nù láti nu fóònù wàhálà bàbá mi mò ń bá kiri báyìí ó ti di ilé aláwo méje tí mo ti lọ wọn ti rí solution and i'm still on it ẹ wá ní kí n padà sí station station kọ́ station ni. ó <sighs> o anyway ṣé òun bọ̀ ní station lọ́la kájọ dé court torí ọ̀la náà máa ṣe ìdájọ́ ṣọlá rẹ́kùsà inú mi á dẹ̀dùn tó bá lè witness. uyù ẹ You don't baff? I swear you never baff. Mi ori yala yàláyà ẹni náà. Ó dá mi lójú mi ò rí yàláyà adájọ́ kankan tó fi máa ṣe kéèsì Ṣọlá Àríkúsá. Ṣọlá Babes, I wish you all the best. Tí o bá fẹ́ kí èmi fúnra mi kí n lo oògùn ẹyọ kan tó kù nígbèésí ayé mi kí n fi pa ẹ́, má wà mí wọ́n lórí ọ̀rọ̀ Ṣọlá Àríkúsá. Thank you. Mm-hmm. Yes. Inspector Abiola. To bá pè mí Ọlọ́run á pè ẹ́. ó lágbára o. èmi àbáyọ̀mí alẹ́kùwọ́dọ̀ kí lẹ́yìn ọmọ yìí ń fi mí pè é bó gbéná kárí ètò ẹ̀sán píṣọ́lá yẹn bó gbéná kárí èmi kì ní ìyá sọ̀kalẹ̀ fún un yes. bọ̀dá mi mhm. bọ̀dá mi lédè tẹ́yẹ sọ̀rọ̀ nípa ẹ̀kún sí ìrìn kéré o wọ́n ròyìn case tó ṣe ní court last time wọ́n ròyìn tó fojú adáyà adájọ́ yẹn rí o bọ̀dá mi. wo mẹ́nu kúrò ń bẹ̀ you see mistake tẹ̀yìn àbúrò mi máa ń ṣe nìyẹn mm. ẹ̀yin ń fojú alákọ̀wé òmí pé bọ̀dá mi kàwé ó ṣe ara gbé láyé mm. mo ṣáwò awo oríṣiríṣi làwa ṣe mo ṣe awo alára mo ṣe awo ajérò you see mo ṣe awo jígínní nílùú India acrobatics eh. yes the most awo tó le jù nìyẹn. bọ̀wọ̀ tó bá wojú yín wọn ò lè rí irú pọ́ùn. ẹ lè mọ you see oṣoorí ọmọbìnrin lòun Nàìjíríà ló wà ibo ló fẹ́ sọ pé ibo ló ti wá èmi adájọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ fún. bàdá bọ̀dá mi ẹ mẹ́ka fojú sunkún yín àwọn àbúrò wa ẹ̀ńtẹ́ bá ti rò pé tèmi tẹ̀tí ń dá àwọn àbúrò wa ẹ̀yọ́ ìyá máa jẹ wọ́n <laughs> àwọn parents wa ti kọ́ ẹyin nìkan là ń wojú ẹ o. ẹ fọkàn yín balẹ̀ ìyá ò lè jẹ yín àwo jígí ní acrobati. ẹ ṣọ. kí ló ń sọ yìí èèyàn gbọ́dọ̀ bá mi fi kú ṣeré. ẹ ṣọ mm. kò sí wàhálà. ẹ máa wò kẹ́ fọkàn balẹ̀ ojú yín ló máa ṣe nígbà tí n bá dájọ́ fún wọn máa pa ni wọ́n máa pa. ṣáláṣọ tiwa fún yín ṣá. arábìnrin ṣọlá aríkúsá If you don't know the consequence of what you have done, I will let you know. Because oníbàjẹ́ ọ̀mọ́ra kú ẹbọ ọ̀mọ́ lólè. Iwo so ibaje di ẹ̀wù, ó sọ di ìró, ó sọ di gèlè, wá ń ṣe bó ṣe wọ̀n ẹ́ káàkiri. Èní lè ní jẹ́ o. Ìdájọ́ mi rè. Àbáyọ̀mí ọmọ Aríkẹ́. Ìdájọ́ èmi Ṣọlá Aríkúsá ò sí ní owó yìí èmi arógun mátìdì ẹni mi kùkùté ara ẹ lómi èmi fúnra mi ni máa ṣèdájọ́ ẹ dìde. Mm. ẹ̀yin guys ara tèmi ò balẹ̀ pẹ̀lú instruction tí yèyè fún wa yìí kí la mọ̀ tó ń ṣẹlẹ̀ ń court báyìí. alẹ́ òní ilé ẹ̀kọ́ ọmọ ìjọ máa rìn tọmọ eku ló léwu náà ọkọ mi ò mí rárá o torí ilé kogo ta gbé o. lóòótọ́ ló sọ ṣùgbọ́n ìfura lóògùn àgbà gbogbo aláṣàmọ̀ pé adájọ́ tó ń dá ẹjọ́ yèyé yìí ó gbóná gan ó yẹrùkú. níwájú ta ni òkú àjànàkú ló máa ń yọ àdá sí i ta ló lè yan agada níwájú erin. yéèyé ah, o ṣọlá àríkúsá arógun má ti di àpáta ńlá tó dúró digbí ẹni tá a pète pèrò pé ká da ojú ẹ̀ lélẹ̀. pépele ló ń pele sí i. Ah, àmọ́ kílé tí ẹ̀ ń ṣeyèméjì ṣé ẹ mọ̀ pé ẹran tó bá ṣeyèméjì ní farakàṣà ọdẹ ni ah kó yẹ kẹ́ ṣe èméjì eré àwọn ò lè gbé ṣúgà. <laughs> ó máa ń yí ká ni. <laughs> ajá ò tiẹ̀ lè jobi kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà ni ikú ò ní filẹ̀ tí wàá ṣe bùgbé. bẹ́ẹ̀ ni o yeye àmọ́ kí ló wàá ṣẹlẹ̀ ń court. ẹni tó bá wò ṣẹ́jú akọrin. yóò pẹ́ létí omi. <laughs> ẹ wọ ẹyin tèmi ẹ gbéra. yéèyé o lẹ́rù bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ẹ̀rọ ló ń bá táwọn ṣe é. àbí àwọn tí ń lòun lọ láì jà máa mọ tó ń sí akíkanjú òun ogun mo ti fojú àwọn ọmọ ogun ṣùkà gbolẹ̀ mo ti jẹ́ kí wọ́n mọ bí ikú ṣe rí nìyẹn gbogbo àwọn tó dẹ̀mí ilé gbọdọ̀ mo ti pè sọ ẹ kọjú sí mi ojú lọ̀rọ̀ wà. ṣé inú sí mi ni ṣé mo ṣe èyí ni ṣé ó ní nǹkan tí mo ṣe tí ẹ nífẹ̀ẹ́ sí ni ẹ kọjú sí mi ẹ bá mi sọ̀rọ̀. mo sunkún láti ojú wọn sójú kò fẹ́ tẹ̀lé wọn kí ló fẹ́ tẹ̀lé wọn lọ ṣe. wọ́n tó dúró sẹ́yìn wọn látara ní kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ kò béèrè pé bọ́nà ń lọ kò kàn dúró sílẹ̀. ẹyin náà ṣe close ìgbà mélòó kí ni distance bíbà àti bíbà tẹ̀lé sọ̀rọ̀. ẹbí wo ló wà lọ́wọ́ òkè lọ́wọ́ yìí. àti ṣọlá tí wàá jẹ́ bẹ́ẹ̀ lórí ẹ yí padà àti wípé ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ẹ má kàrọ̀ ọ̀nù kọ́ràn ọmọdé o torí ọlọ́run fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú kúwà rẹ̀ tí mo fẹ́ kẹ́ yí padà àti ṣọlá ẹ yí padà o ṣọlá adékúsá yípadà o yípadà o ó dàbọ̀. So I'm that I don't care what you say. So I'm gonna let you know that I don't care what you do. Do you know that some no could be blessing? Do you know that some yes could be misfortune? Èmi ṣọlá àríkú ṣá mo gbó Èmi you have Yeah. Like shower. Yeah, you. Yeah, Yeah. yeah. This is one of the things I've been telling you guys. tí ò bá ṣe pàṣẹ ṣe ìwé wọn ò máa bínú sí wọn là ń kí wọn tọkàn wọlé tán dáhùn. no no no yeye atojú aládìyẹ ti bomi gbígbóná ah no no no no no you know say if yeye dey para with us you know she go talk. well um, òótọ́ ni ọ̀rọ̀ tí jẹ̀ǹdọ̀ sọ bó ewu ní àdájáde wọn ò tiẹ̀ bá wa rẹ́rìn-ín rárá oh. ah, kò yé mi rárá o i don't even understand bó ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ yín guys ẹ má jẹ́ ká kan assume lásán ẹ jẹ́ kí n wọlé kí n bá màmá sọ̀rọ̀ anything tó bá sọ máa jẹ́ kàn mí. abeg hurry up hurry up. ẹni sùn rẹ calm down. báwa find out o. àwọn àbí. àpè. Eh, guy. oore <sighs> tárọ̀ bá rokùn ara òde ìwádìí ẹ̀ tí mo lówó ẹrú ò bá balẹ̀ erúgbìn mi nísìnyí ìwà yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò jẹ́ káwọn guys kí ló wá dùn ara ẹnu ṣe ní kí wọ́n bá yín pé ṣàṣẹ nínú. ẹ ṣe mi. Eh, kó kó kó báyìí lára àtàmìlì mo kàn fẹ́ kí ẹ fi mí sílẹ̀ fúngbà díẹ̀ tí n bá ní láti rí yín àbí bá yín sọ̀rọ̀ màá jẹ́ kẹ́ mọ̀. bá mi tan rédíò yẹn kò yí sílẹ̀ díẹ̀ ajá ó lójú ibi tí ìyàwó ẹni bá mọ ọlọ́run bíi tiwa tó ti lè mọ ọ̀tajà kì í ṣerú ibi tí wọ́n sọ pé orí sọ sí wọn lọ́dọ̀ àwọn olórí eku olórí ẹja kí ló ti pé tí irun bá ká mi mọ́ bẹ́ẹ̀ nǹkan bí wọ́n fúnra rẹ̀ bá fẹ́ kírun nǹkan níbo ló kọjú sí. àáfà ń bò bá ṣe yanjú ọ̀rọ̀ yìí. èkó. Hmm? èkó. anukunla anukunla anukunla baba anukunla baba. èkó. baba. ṣé o sí. Ah, baba kò sí nǹkan kan kò sí nǹkan kan baba. ó dé ọ lójú pé kò sí. baba kò sí nǹkan kan ego wò mí. bàbá mi ń wò yín mo ń wò yín bàbá mo ń wò yín mo ń wò tọ́lọ́ mi wò tàbí mi mọ́ yín náà sallallahu alaihi wasallam. bàbá ẹ̀kọ́ bàbá èmi ló ń wò yín. bàbá mi ń wò yín ẹ̀yin mo ń wò yín bàbá mi ń wò yín. kí ni takunlẹ takunlẹ mo fi ń wo yín baba. àpọ́nlé àpọ́nlé ló fi ń wo mi. eko takunlẹ lẹ wo gangan. baba mi ń wo yín mi ń wo yín baba àáfà ṣì ń sọ fún yín mo ti máa ń sọ fún yín ti pẹ́ ṣé ẹ rí bó ṣe ń ṣe ni mi sọ fún yín pé kò máa ń yọ nǹkan mu. alọkùnrin àyà wa alọkùnrin láì. ó máa ń yọ nǹkan mu. alọkùnrin láì ajá alọkùnrin láì ajá a. Ah. wa igbómọ ló sọ pé èkó mu. Ah, bàbá alọkùnrin láì. èkó bàbá ajá ló mú gbó. ajá ajá alọkùnrin láì bá alọkùnrin láì. má má parọ́ fẹ́ mi. bàbá ah, tí ó mọ̀ bàjẹ́ nù. Ah, ájí a sọ wípé òun gbó. Ah, bàbá bàbá wa ah ọlọ́run lọ́rìn ànábì ìbàdàn wọn mọ èkó ah, bàbá ẹlẹ́jọ́ ti ní tẹ̀lé mi iṣẹ́ ń kọ́ báyìí. èkó mo ti fẹ́ fura o orúkọ mẹ́ta ló pè mí o. àwọn ilẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. ànábì ìlọrin. bàbá oníṣẹ́ ọlọ́run ìlọrin. oníṣẹ́ eh, ọlọ́run ìlọrin. ẹ mọ́ mọ́ ìbàdàn. ti ìbàdàn. ànábì èkó. bàbá. lémi. ẹ eh, ẹ eh, bàbá ilẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. ó dà èkó. bàbá dákùnjọ kí mo dìmú yìí. ah bàbá ajálù ọlọ́yẹ tómi kúnú ẹ̀ àsìkò ayé ọlọ́wọ́ ni. àsìkò ayílà bí pé mo fẹ́ lọ ẹ fẹ́ lọ kí òun nìyẹn. ṣàlùwàlà. bẹ́ẹ̀ni baba ah ah ah ah anọkùnrin láyà jẹ́ àyè tí ń sọ mọ́ yẹn. anọkùnrin láyà jẹ́. èkó. baba kí mo wé sórí. Baba, aláwọ̀ ní láyé ah, òde ọlọ́gbọ́n lọ́la lọ́ni ah, àbájá sáré má sọ mi ẹ̀jẹ̀ ń tẹ̀lé yín oníṣẹ́ lọ́rùn lọ́ni. ní sùúrù ah, bàbá má sọ. ẹ̀jẹ̀ má sọ ẹ̀jẹ̀ ń tẹ̀lé yín. àní ọmọ ìmọ̀ èkó. bàbá bàbá. láwà ni mo wé sórí. láwà ni ńlá ni. kàwé lọ. bàbá. ẹ ṣe ń sọ fún yín. bàbá lóòótọ́. mo sọ fún yín. ṣébẹ̀ ní ṣe mo mú un. bàbá kò ni mo wé ni mo wé sórí yìí. bàbá. láìla. bàbá bàbá mi bàbá tẹ́tẹ́ gbẹ́ mi. o ti rí mi. bàbá a ah, mo rí a ah, tajú ara wọ yìí. ayọ̀ farabalẹ̀ sá farabalẹ̀ ah. ṣùgbọ́n farabalẹ̀ pẹ̀lẹ́ eko hmm. eko pẹ̀lẹ́. Baba. eko pẹ̀lẹ́. Baba fara mi lẹ ń gbà yìí. ẹ ṣá ṣá ṣá farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ yóò yọ. eko. Baba, bàbá onínílí jábọ̀ lẹ́yìn rẹ̀. pẹ̀lẹ́. eko. Baba. eko. Baba owó owó mi sunsun mo di tẹ́sí bí mú ó sì lágẹ̀ẹ́rì. ọbẹ̀ ajé mo pé. èkó kò ní yẹ o. bàbá yẹn pé. gbogbo bí nǹkan àwọn tó nílẹ̀ yìí gbogbo bí àwọn tó mọ bí ọjọ́ ti ń yọ àwọn tó mọ bí ọ̀run ti ń bọ̀ wọn ò ní jẹ́ oyè ọ́ mo ní èkó mo kọ́. bàbá mi jẹ mú. ẹni tẹnu ò bá dùn àní ó gbọ́lọ̀ tó bí o. Allahu Akbar. bọ́lọ̀ ti ń ṣiṣẹ́ tí ò fi hàn nìkan. ọ̀sán ọjọ́ kan òun lọ bá rìn gbèrègbèrè aṣárìn abárìn kọkùnrin kan lọ́nà ló bá sáà ní aláàjì ẹ̀ẹ̀kan lè wà báyìí àìmọye àwọn èèyàn lọ́hùn tí wọ́n ń wá yín tí wọ́n fẹ́ rí yín tó jẹ́ pé iṣẹ́ tẹ̀ ṣe wọ́n fẹ́ kẹ́ ẹ ṣàdúrà fáwọn nílùú wo nọ́mbà ní nílùú amẹ́ríkà ni ẹ́ lamẹ́ríkà a ní físà ló bá dé ti físà amẹ́ríkà ò lè bóò láti wá sí ó ṣàṣe bákan bákan mo ti ẹ̀ka kú mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ọlọ́run ti kà wá mọ́ àwọn tí ó lọ sí amẹ́ríkà o. alihamudulilayi alihamudulilayi alihamudulilayi. ẹ̀yà gbọ́lọ̀ ń tóbi o ká gbọ́lọ̀ ń tóbi o ẹni tó náà bá fẹ́ lọ amẹ́ríkà àwádìí kọ́ là ń lọ báyìí ẹni tó bá fẹ́ kọ́ lọ́run tó ka òun náà yẹ lérò amẹ́ríkà kó náà gbọ́ lọ́run tóbi dáadáa. ọlọ́run sọ a lò di ndi oṣù kan bẹ̀ oṣù kan gbáko òun là á lò ní orílẹ̀-èdè amẹ́ríkà láti bá wọn èèyàn ṣàdúrà lọ́tún fún sí káwa náà ó sì rí bí ọlọ́run tó ṣe ń ṣe yanu ní ìlú amẹ́ríkà àmọ́ ètò wa ṣe pàtàkì tí mo fi pè pàdé yìí òun ni pé lódìndí oṣù kan tí wọ́n lò lórílẹ̀‐èdè Amẹ́ríkà kò sóbìnrin kankan tó wà nínú ilé tó gbọ́dọ̀ jáde inú ilé ilẹ̀ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ni. àáfà ẹ mọ sọ mi ṣé ẹ ti gbàgbé ni tẹ́ bá tiẹ̀ ní káwọn ọmọ yín mọ̀ jáde ẹ mọ̀ pé mi à lọ ṣọ́ọ̀bù náà ẹ lè sọ pé ká má jáde ó dín dín oṣù kan. ẹ bó bá wa lọ ṣọ́ọ̀bù nǹkan gbogbo ọjà tó ti ń tà kó tó di pé mo lọ ní kí ni mo béèrè owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni ó gbọ́dọ̀ jáde kó bi kókó tí mo ṣe pè nìyí. aláàjì síbẹ̀ mọ̀ pé mi ṣẹ̀ṣẹ̀ sọ mí ti cv mi ni wọ́n dẹ̀ ti ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ báwo la ṣe wá fẹ́ ṣe. lóṣù kan tí mo fẹ́ fi lọ ní òwò apá ó bó o bá rí sẹ́ńbẹ̀ ó sì wá lọ bò míì. kí ló ṣẹlẹ̀. next month ni mo fẹ́ lọ kọ̀kọ́ sí ẹ̀mí ní àlè hikmat. mo ti fún ẹ lódidi ọdún mẹ́fà ah. bó o bá rí lò lọ́dún yìí ó tún rí lò lọ́dún míì. Ah. bẹ́ẹ̀ ni ẹ wo bí gbogbo rádaràdá tẹ̀ ń bá káàkiri mo wà lẹ́gàn ariwo ni mò ń palẹ̀ yín kí n wá lọ fóde ní oṣù kan ọwọ́ òní wọ̀nyí ń dì mọ́ ẹnu òní ká yín mọ́ àbí ṣé bíbí ó bá wù ọ́ ló ń sọ pé ò fẹ́ gbà ta ló lè bọ wínú gbogbo inú ilé ibi ọjà tẹ́lẹ̀ ń tà káàkiri ibẹ̀ lẹ́yìn tí mọ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ wọ́n bí ọ̀dà kí n wà lẹ́kọ̀ọ́ mọ́ wọlé láago márùn-ún rọ̀lẹ́ aláàjì. ní kíni ohun tí mo fẹ́ sọ ni mo sọ ohun ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jáde nínú yín odindi oṣù kan bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni nínú ẹ̀yin obìnrin yóò gbọ́dọ̀ jáde lódindi oṣù kan ẹgbẹ́ àbẹ́ gbọ́ ẹ tiẹ̀ mọ́ gbọ́ wo bí jàre Farouk ó láwọn tí mo ti ní pé kí wọ́n wá bí n bá lọ tán wọ́n ti mọ fojú rẹ̀ mọ gbogbo n tá ń ṣe ẹni tó o bá mọ̀ pé yóò wọ̀nà sọ fún pé yóò wọná bí n bá dé àbí tẹ́mi mi bá ń bá mi sọ̀rọ̀ lọ́hùn pé ó yẹ kó o ti sọ fún yàn kan pé yóò wọná tó o sì sọ fún un wà láìtàláì bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó ló ṣe wọná o wọ́n mọ̀ juwọ́ sí ọ báyìí tó fi wọná ni o àwọn ò mọ̀ lọ sí àlùjọ náà báyìí wọ́n sì mọ̀ wọnú nọ́ńsàlẹ̀ tí wọ́n mọ̀ juwọ́ fún ọ sọ fún ọ bí ó ti rí nù o. àfa nítọ̀ ìgbésí ayé mi ṣọlá rí kò sáṣeré nìyí mo wá fẹ́ bẹ̀yìn bí kẹjọ nítorí ọlọ́run kẹ́ bá mi gbàdúrà kí Ọlọ́run kó dáríjì mi àti pé mo ti ṣetán àti yí padà láti túbà. láìla láìla láìla o Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. o fẹ́ túbà kí ló wá dé tó jọ́dọ̀ mi ló wá tó fẹ́ túbà o. Eh, ìyá ọlọ́run ni mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tún súnmọ́ ọlọ́run ju àwa lọ. èmi súnmọ́ ọlọ́run bí mo ṣe wá súnmọ́ ọlọ́run kí n máa bọ́ ọlọ́run gbàbọ̀dé àbí ìtumọ̀ tó sọ̀kọ́ nù. bó o bá fẹ́ túbá ó lọ bá mọ́nú kọ̀rọ̀ yàrá rẹ ni ibẹ̀ ló ti túbá gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ó wàá pọ̀ ọlọ́run tó rò pàwọ́ àmọ́ òun ó bọ́ ọlọ́run sọ̀rọ̀ ó mọ̀ túbá wájú ẹ̀ mo ah wàláìtàlá ọlọ́run tí mo mọ̀ tó jẹ́ pé ọlọ́run tèmi ibi o ti ń tó kù síbẹ̀ rárá o wá ìdáríjì ẹ̀ṣẹ̀ wo lẹ́rù kó wọ́n wà lọ́nà gbogbo ìgbà tẹ́ ń pa àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣe gbogbo irú iṣẹ́ tó ń ṣe yìí ìwọ ọmọkọ lọ́run wà lásìkò kó o tún bá kó tó dípò bẹ̀rẹ̀ wa tó bẹ̀rẹ̀ sí ní wù ẹ wá pààyàn tán ládùúrú gbogbo tó sọlẹ̀ ládùúrú àwọn èèyàn tó ti báyé rẹ̀ jẹ́ yìí ó wá rò wípé ọlọ́run lè dáríjì ọ́ wà láìta láì súnmọ́ bí láì ọlọ́run ṣọlá ṣọlá àríkúsá mo sọ fún ọ báyìí wípé ó jóná ni inú náà ló kù sí àtàyè ìlú ó ti jóná tó fi wọ̀run wà láìta láì súnmọ́ bí láì kódà kí wọ́n máa ta iná kọ́ máa ta iná ní kọ́bọ̀ méjì yóò kọ̀ ó bá yé àwọn èèyàn jẹ́ tán ó wá ló fẹ́ túbá má tanra rẹ jẹ o kó o kúrò lọ́dọ̀ mi ń bí kó o wá àwọn èèyàn lọ ó bá jẹ́ pásítọ̀ ó bá jẹ́ àwọn àfáàlà kó o kó wọn jọ kán tó kán lé lọ́gọ́rùn-ún kí wọ́n máa tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ fún ọ kò lè bá ọ gbogbo àwọn tí wọ́n bá jókòó tí wọ́n sọ wípé wọ́n ń wá ìdáríjì ẹ̀ṣẹ̀ fún wọn gbogbo wọn yóò jóná papọ̀ ni ẹ jọ jóná ni ọlọ́run gbọ́ ẹ jìyà dáàbò ni lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́jẹ̀ ẹ mọ̀ jẹ́ tẹ́ ẹ máa faṣọ nojú báyìí ẹ mọ̀ jẹ́ tẹ́ ẹ máa faṣọ nojú báyìí lẹ́yìn kò sí ìdáríjì ẹ̀ṣẹ̀ kankan fún ọ èyí tó sàn fún ọ rèé mọ pààyàn bó ti ń pààyàn lọ mọ pa lọ o ti sọ lọ́dọ̀ ọ̀rù wa bí kò lè tọ́jọ́ méjì kò lè tọ́jọ́ mẹ́ta kó tó di pọ́lọ́ ń gbẹ̀mí rẹ̀ tó fi jóná tán ráúráú mọ́ ọ pẹ̀yàn tó bá fẹ́ mọ́ ọ palọ̀ kọ́lọ́ ń dáríjì ọ ọlọ́run tèmi roro. fa lọ́rọ̀ kan kí n máa pa àwọn èèyàn tí mò ń pa lọ kò lè sí ìdáríjì ẹ̀ṣẹ̀ fún mi. tó bá wá ru ọ lójú tí n tí mo sọ tó o kà kúrọ́ àbí tí mo sì bí ọ ju bó ṣe yẹ lọ ó rè é ó yá mú kan. ok. sájáde kó jẹ́ kẹ́lómi wọlé. Afa, ẹ ṣé mo dúpẹ́ nígbà tẹ́tí ní kò sí àtúnṣe sọ̀rọ̀ mi èmi àmà bá tẹ̀lé lọ ẹ ṣé. ẹni iná ìgbà kan bá ń ṣe ládàáda wọn ò kì í mọ̀ kí ni ni ní Yeah. àfáàkọ́ ní alhamdulillahi abúdá lákìtọ́ aláwọ̀ wálé ẹ̀sánù wálé bímọ́kítù ṣẹ́rí mo bá yín dúpẹ́ fọ́lọ̀ ọpẹ́ tí mo bá yín dá ni pé ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ a máa ń sọnù síbi tí ò yẹ ká sọnù sí ọlọ́run ọba tó dá wa yọba aláforíjì ni tọ̀kìrìjù láàyè àmínà lè má yí tì tọ̀kìrìjù lè má yí tà àmínà làáyè ọba tí ń yọ alàyè látara òkú tí ó yọ òkú látara alàyè ṣé wàá rí gbogbo ohun tá a bá wá wò ó lè ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ láyé anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ti parí ẹ̀ bàtà anabi ó jáde láyé ó pariwo ya ummati ya ummati ya ummati ah, ah, àwọn sàbẹ̀ wa ní kí ni túmọ̀ ya ummati tá anabi ń pariwo ó ní ah, àwọn ọjọ́ mi torí tí mo bá jáde láyé torí ẹlẹ́ṣẹ̀ ń gbogbo wa bó lọ ó ṣe máa dáríjì wọn torí máa yẹ tànẹ́bì lóhù ọlọ́run ní kí làyánu ìbítú fi sẹ́ra mìmì náwó bárakátì ní alẹ́ ká wàhálà ọmọ mímí màmá ka báwọn èèyàn ti ṣe ànẹ́bì lóhù ọlọ́run béèrè lọ́wọ́ lóhù pé kí ni kí n ṣe ah, ànẹ́bì lóhù nítò wọlọ́run bá mi fìyà jẹ wọ́n ọlọ́run bínú sí wọn àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ tọ́lọ́run fomi parẹ́ àwọn tó fòkúta parẹ́ àwọn tọ́lọ́run finá tó finá jó wọn nígbà tó dá ìyá ànábì Muhammad tá ànábì ń pariwo ya umati ah, ọlọ́run wá ní ìwà ànábì kí ló fẹ́ kí n ṣe fún ẹ àwọn ọjọ́ mi yìí ni torí tí n bá jáde láyé bó ló ṣe máa dáríjì wọn ah, ọlọ́run wá ní lópin ìgbà tẹ́ ẹ bá ti ń jíjojúmọ́ tẹ́ bá ti sọ pé dájúdájú gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá wò ó lè ṣẹ̀ inna Allaha ghafurur rahim èmi ọlọ́ọ̀ba mo ti dáríjì yín ẹ sí pẹ̀lú mi ìyá wa èmi ọlọ́ọ̀ba ti dáríjì yín tó já sí pé gbogbo nǹkan tẹ́ wò ó lè ṣe yìí lópin ìgbà tẹ́ ti sọ pé ọlọ́run mi ì ní ṣe nǹkan yìí mọ́ ọlọ́run ti dáríjì yín bẹ́ẹ̀ bá rí àwọn wèrè àfáà kan tó ń sọ pé ọlọ́run bèè dáríjì yàn á ní kíní kan àbí kẹ́ ẹ wọná á ní kíní kan àbí kẹ́ ẹ kò sí yún bẹ́ẹ̀ mo bá yín dúpẹ́ fọlọ́run ṣé wàá rí lẹ́pin ìgbà tọ́lọ́run ti dáríjì yín yìí ntí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé bọ́lọ̀ ń bá dáríjì yẹn ń gbà míì tó jáde nú ẹ̀ṣẹ̀ ọlọ́run á tún máa dán yẹn wò lọ́nà tó jásí pé yóò kàn jù wá fún yín pé ah, jẹ́ kí n tún dẹ́ni yìí wò pé bóyá tòdó ní mẹ́ni àròdà sá ìbọn fàlà ìyàkọ̀fì wà mẹ́ni àròdà mọ̀nísà fàlùkọ̀nà àtútàkọ̀fì wà mẹ́ni àròdà kánsà mọ̀nísà fàlẹ̀mọ́ àtútàkọ̀fì tó dásí pé ọlọ́run tó wá padà béèrè pé ẹ jẹ́ kí n dánwò tí ó bá wá mú àdánwò náà wá ìyá wa ẹ gbà pé láwọn máa hàlà láwọn mìíràn lẹ̀ ẹ̀ rọ pé ọlọ́run ẹ má padà sínú ẹ̀ mọ́ tẹ́ ẹ̀ bá ti wá tẹ́ ẹ̀ bá ti wá jìn sínú àdánwò dájúdájú ọlọ́run ọba ó ti dáríjì yín panu sẹfẹrẹ lomiin náà bó bá tún wá kúrò ń bẹ ó ṣeé ṣe kó jẹ́ pé lẹ́yìn ìgbà tó dáríjì ẹ̀mí rẹ̀ lè má gùn mọ́ kó tètè kú ayé máa wẹ àìnú ẹ̀ṣẹ̀ ló kú sí Ọlọ́run ò fẹ́ kó tún padà sínú ẹ̀ mọ́ Ọlọ́run wá ṣàánú rẹ̀ yóò ju fámàrẹ harvard yóò ju sínú àlìjẹnà torí náà eh, ọpẹ́ ni fọ́lọ́run gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan n tá a ṣe fún yín ni pé ààbò ìwẹ̀ máa tún yín wẹ̀ sínú ìsìlámù ní dáadáa lóbìnrin bí ẹgbẹ́ yín náà ni ó wẹ̀ yín dáadáa èyí bẹ́ẹ̀ àmọ́ omi ilẹ̀ maka omi sunna nabi muhammad alizemzemi àtúgbè eh, fún yín ẹ̀ tún mú eh, bó ṣe rí nìyẹn ẹ tẹ́wọ́ àdúrà. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم اللهم ربنا تقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا يا رحم الراحمين mo lérò pé gbogbo ọ̀rọ̀ náà tí mo Máa kó fún Twenty million naira ló wà lórí check tí mo mú fún yín. Máa fẹ́ kẹ́lu dáadáa. Mi ò dẹ̀ ní fẹ́ gbúròó yín láburú ní gbogbo ibi tí ẹ bá tẹ̀lé sí ṣọlá rikusa obìnrin ogun ṣé kí n. ọlá lorúkọ mi lóòótọ́ orúkọ bàbá mi ló ń jẹ́ àríkúsá àmọ́ inú mi á dùn tó bá ní ṣọlá ẹ wo màá fẹ́ kí igba ọlọ́run gbọ́ ẹ ṣe mí ẹ ìdẹ̀sùn mi ṣùgbọ́n mo kàn fẹ́ kí igba ọlọ́run gbọ́ bí èmi ṣe ti gba ọlọ́run gbọ́ ni torí pé ẹ̀yin mọ̀ pé a ti ṣe ẹ̀ṣẹ̀ tó pọ̀ sẹ́yìn kí ọlọ́run kó foríjì gbogbo wa àmín a tún máa ríra. Okay, guys. 20 million. Ṣọ́pọ̀ point fún ọ. Ẹ kì í ṣe ẹ̀ gbogbo ilé ìlànà máa rí náà. Wọ́n tàbá rí gbogbo at least ó yẹ kó wòye jù báyìí lọ. Plus twenty àbí? Bímbọ̀, Bímbọ̀, ó dàbí òní tiẹ̀. Mami. Mami. eh? Ẹ ń bólẹ̀ wá èmi ti ń jáde o. Ó wà tọ́ílẹ̀tì o. Ọ̀rọ̀ àtọ̀, màá rí tí wàá dé gbà yẹn. Ó dáa. Nọ́mbà wo ló Yeah, hello, who's this? sọlá wo sọlá àríkúsá àwọn ok ok mi mi mi mi mi pa mi mi bẹ̀rù mi bẹ̀rù ẹ ok mo ti gbọ́ mo ti gbọ́ ma ma màá yọjú sẹ́yìn ah. sọlá àríkúsá. So, kí ló tún dé báyìí. ṣé kìí ṣe pé pélé. Oh God! Eleki not again. Kí ló tún kí kí ló tún lọ fà lẹ́sẹ̀ báyìí pẹ̀lú ọmọ ìbáyìí fún ọlọ́run? Àbí kí wọ́n ní ìwé ìpè pàtàkì? 那么多事他。发冷枪！发冷枪！给你管我！发冷枪！发冷枪！ ṣọlá ìbúsà kí ló pa wọ́n pọ̀ mo dára. Ah, ah, kò tún mú fóònù lọ ẹ gbà mí o ah, mo dáràn ó tẹ̀dá bẹ́ẹ̀ bílíkì bílíkì náà ló ń pè ẹ ló bílíkì ṣàánú mi o fọlọ́nṣọ́ nìsín ló ń pe ṣọlá àríkúsá ó ti jáde tètè tètè tètè bá mi tẹ̀lé jọ torí ọlọ́run bá mi warí bá mi warí tètè bá mi tẹ̀lé tètè orí mi ṣàánú mi má má jẹ́ kí n fojú sunkún ọmọ mo dáná o ọlọ́run o ṣọlá àríkúsá. Ah ṣọlá o ṣọ́ pé gbogbo nǹkan tó kàlẹ̀ yìí bó ṣe rí nìyẹn are you for real. yes fọlọ́run ṣọ i'm a changed person mi ò ń ṣe ṣọlá tí gbogbo èèyàn lérò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lóòótọ́ ṣọlá àríkúsá lórúkọ mi bọ́mi ò ń ṣe ṣọlá àríkúsá tí àwọn èèyàn ń sọ nígbà yẹn nǹkan tí mo ṣe pè é pé mo fẹ́ rí ẹni pé I need you to speak to your wife for me mo fẹ́ kó bá mi ṣàlàyé fún pé I am not the same Ṣọlá Àríkúsá anymore mo ti yí padà mo ti gba Ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam mo ti gbà sí àná mo ti yí padà àmọ́ tó bá ṣèrò pé iṣẹ́ òun lòun ṣe òun láti arrest me. mi nísìnyí kó arrest me. jẹ́ ká jẹ́ ká gbà wípé mo mo believe gbogbo nǹkan tó sọ. I also have something I have to tell you. lẹ́yìn ìgbà tí a jọ wà tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ I mean tí àríra mọ́ you know but of course you know I have to move on with my life and mi mọ bí tó wà mí gbọ́ anything nípa ẹ̀ um I met my wife you know ìgbà tí ma meet ìyàwó mi ó ní ọmọ kékeré yes a, a little baby and um, èmi mọ̀ pé. Um, I have, um, I'm not fertile. I cannot father a child and tipẹ́ even before I met you, ó di ṣẹlẹ̀ tipẹ́. Uh, ilé rẹ̀ ti bímọ I liked her, I, I, I loved her when I met her and um, Ademba Iwalube, I agreed to accept the baby because ọmọ tó wà lọ́wọ́ oyun oyún tó ní fún àbúrò wọ́n pa. I don't understand you. Yes. Àbúrò ẹ̀ dé rọ́bà. Ọmọ tó fún lóyún kò tó di pé wọ́n pa. Ni mo padà mate. And I mean, look, I I took her in for two reasons. One, mo like it then two ìfẹ́ tí mo ní sí ẹ mi mi rí ẹ mọ́ then mo tún wá pàdé ẹni tó yẹ kó tún lóyún fún àbúrò ẹ tó ti late mo kàn fi pé connection yẹn ṣì máa wà so I I I was moved to to bring her in so as I speak to you ọmọ yẹn wà lé mi bye. yes. allow allow alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rọbì ọlọmọ ṣe pé ọmọ tí adírọ̀bà fún lóyún ló fẹ́ ọmọ yẹn dẹ̀ ṣe wà láyé ah! mo máa dúpẹ́ fọlọ́run o mo máa dúpẹ́ fọlọ́run o can I see the child. ṣọlá aríkúsá jáde síta you are under arrest. yóò. please? Ọ̀dà. Fọlọ́n ṣe. Ṣọlá Ríkúsá. Jáde síta. You are under arrest. Ó kẹ́ ti sọ àwọn tí ó dé wáṣẹ́. Shola Arikusa, answer. You are under arrest. B Uh, ah, no, no, no. Don't worry. Mo gbà lóòótọ́. Èyí ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo dẹ̀ ti ṣetán láti fara mi sílẹ̀. Àmọ́ mo fẹ́ kẹ́ fún mi ní àǹfààní ẹyọ kan. Láti wọlé kí n lọ mú Kúránì nígbà tí wọ́n wá yìnbọn fún un ṣé ó kú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó kú àmọ́ kókó tó kú ó sọ fún bíbílíkì pé ọmọ ọmọ ẹ̀ ọmọ àbúrò. ayọ́mọdé ìlẹ́yà. wọ́n gbà yí owó ele ó kọjá bẹ́ẹ̀. ìmọ̀dọ̀ fún ah! ọmọ ta yọ. ó kọjá bẹ́ẹ̀. apá òsì ilé rẹ èyí ń ṣe ilé náà bàjẹ́. apá òsì ilé rẹ mo kí orí rẹ kí ni ìwọ ní ẹsẹ̀ ìsọ̀fà èmi ni wọn àbàdì ládàbí gbogbo tó tó ṣe ṣe nígbà tí a ti wà ní ayé ayé mo kírun mo kírun mo mọ sàṣàkà àìmọye ọ̀kẹ́ ẹ̀ mo yà wọ èèyàn ọ̀kẹ́ ẹ̀ mo yẹ èmi onímúyèrè sínú ẹ̀sìn Islam ẹ sọ pé kí n bá kú sí ìṣẹ̀gbọ́ nínú náà àbàdì fún tàkàdì ọmọ bẹbẹ tó lẹ́gbẹ̀ẹ́ mi mo mọ dáadáa ọkọ ẹ̀ mọ èèyàn olójú pẹpẹ ọkọ ẹ̀ mọ àwọn èèyàn olójú ayé ẹ̀jẹ̀ tí wọ́n gbàgbé ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wá wá fún wa sọ ọ̀rọ̀ rere ọ̀rọ̀ rere mo bóyá kẹ́ ẹ̀ wá dáadáa ó dáadáa ní fẹ́ẹ́ fẹ́ mi. lóòótọ́ ló kéwú lóòótọ́ àmọ́ ó kéèrè rẹ̀ ó sì wà ní ọmọ ìlú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó fi ara rẹ̀ lọ́rùn ọpọlọ wọn ló ti fi ẹnu fà sínú iná àìlè nípa iná iná tó pè pè lórí. gbogbo àwọn tí ó yẹ fún ọlọ́run nípasẹ̀ rẹ gbogbo wọn náà ní ìrìn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ló ti kú tó jẹ́ pé iná ló lọ. àmọ́ ṣe orí arábìnrin yìí òun ti ronú ìwàdà ọlọ́run jẹ́jẹ́ ìdarí ẹ̀rẹ́ rẹ̀ yìí èyí tó tó kù owó àti ọlọ́run àgbà. Ah! olórí ẹ dáadáa lọ́dọ̀ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹ dáadáa bá mi lè wá ẹ bá mi lè dúkùn ní bàbá mi lọ́wọ́ ẹ dáadáa mi wọ́wọ́ bí bá bá bàbá mi padà sásán ó tún wá wá ṣiṣẹ́ ó tó tó tó ìwọ́n mú tètè nìyí bí bá ṣàṣe sọ tó tó ti ṣe ẹsẹ islam ó máa ń bá kéèké ní ní ní kí ṣe ṣe pé kí n bá gàgà ní ẹgbẹ́ ìwọ bá ṣẹ̀ṣẹ̀ wà wà yẹ yẹ ẹgbẹ́ ìwọ ní wọn tó ní wọn tó ní wọn lọ lọ wọ wà níbi pápá tó dà ọdà ọdà tó fi wọn lọ lọ ní òfin ayé ẹfẹ wọn láti tọrọ ọdà rẹ dé ṣe ṣe tọ mí sí ìwádìí wẹẹrẹ ní sọsọ bí yóò yọ ọ lọ mí ìwádìí Amém.